وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أكي بقوة إكي السلام عليكم ورحمة الله وبركاته أعزق بي أديم تيابرا واسي إكي أعوان إتاتي مبابا لاتي بي ọ̀sẹ̀ bíjọ mẹ́ta sẹ́yìn àbíjọ mẹ́rin òun náà ni ìtàn nípa anabi adam aleyhisselam àti iblis aleyhilanatullah bí allah subhanahu wa ta'ala ṣe dá anabi adam àti bí allah subhanahu wa ta'ala ṣe pa àwọn màláíkà láṣẹ ẹ̀kan forí balẹ̀ fún àti bí iblis aleyhilanatullah bó ṣe takú tọ́lọ̀wò ní fẹ́ balẹ̀ fún anabi adam àti bí allah subhanahu wa ta'ala lé jáde kó láàrin àwọn màláíkà àti gbogbo àwọn ìlérí tóun náà lé gẹ́gẹ́ náà ni a sàlàyé fúnra wa lẹ́kùnrẹ́rẹ́ nípa àwọn ọ̀nà tí shaitan tí ma gbà tí ma fi múyàn tí ma fi dẹ̀tàkútẹ́ fúnyàn gẹ́gẹ́ náà la sàlàyé fúnra wa nípa pé kí ni shaitan kí ni aims and objectives shaitan tó fi di pé ó fẹ́ máa sìyàn lọ́nà gẹ́gẹ́ náà la sàlàyé fúnra pé kí láwàá máa ṣe àwọn ọ̀nà wo la lè so àwọn eléyìí la sàlàyé fúnra wa bí ọ̀sẹ̀ mẹ́ta àbí ẹ̀yìn pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala abẹ́ láti àyà ọgbọ̀n àti mẹ́sàn àyà 29 39 inú suratul Baqara tí pé ibi tí a dó sí náà nìyẹn ní ibi àwọn ìta ti ṣe sẹ́yìn a'udhu billahi minash shaytanir rajim والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي وأوفوا بأهدي أوف بعهدكم وإياي فارهبون وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون نعم الله سبحانه وتعالى صفوان به آية 39 ipe wàlàdínà káfàrú wà kádàbú bí àyàtìnà ipe orí àwọn tí wọ́n ṣe kèfèrí àwọn tí wọ́n ò gba áyà Allah subhanahu wa ta'ala gbọ́ tí wọ́n takò wà kádàbú bí àyàtìnà tí wọ́n sì pè àwọn àmì wa wọ́n pè nírọ́ yàní àwọn àmì Allah subhanahu wa ta'ala tí wọ́n pè nírọ́ ulaika ashabun nari fiha khalidun àwọn tá a sọ yìí ashabun nar àwọn wọ̀nyí ọmọ náà ni wọ́n hum fiha khalidun wọ́n sì máa bẹ̀rẹ̀ bínú náà yẹ lọ́gbèrè ni aya yìí ó ń tọ́ka fún wa pé àwọn tí Allah subhanahu wa ta'ala Wakadabu bí áyà aya àwọn kan bẹ tó yẹ pé pe aya Allah subhanahu wa ta'ala won pe nírọ́ tori pé méjèèjì yìí ó rọrùn kó papọ̀ sára èèyàn kan kárí ròyìn méjì lára èèyàn kan ó sì rọrùn kó jẹ́ ya ẹyọ kan láàrí ìdájọ́ méjì yàtọ̀ gbogbo pe aya Allah subhanahu ta'ala nírọ́ ko sí èméjì ń bẹ irú ti di Islam kọ́lá tí ó bá sínú islam tẹ́lẹ̀ agbọ́dọ̀ sí kíni agbọ́dọ̀ tọ́ka sí rẹ̀ níbẹ̀ pé musulmi ni nítorí pé ó pè áyà Allah subhanahu wa ta'ala nírọ́ àmọ́tẹ̀ àwọn tààlá kọ́kọ́ yìí àwọn walladhina kafaru tá a bá ń sọ̀rọ̀ nípa kúfúrú nínú ìdájọ́ ise kèfèrí kan bẹ tó jẹ́ pé òun náà nìyí tí ó tóbi jù tó jẹ́ pé òun máa gbéyàn jáde kó nínú ẹ̀sìn ni òun náà ní tàwọn kèfèrí tí Allah ni a rí kúfùrún dúnà kúfù a rí kúfùrù kan tó jẹ́ pé kí ni òun tún kéré sí léyìn pé kúfùrù náà ni kófòrò lẹ́ àṣíyọ̀ gẹ́gẹ́ bí anábí sallallahu alaihi wasallam sí ìròyìn àwọn obìnrin pé yakfurna ó ní tí ó mú wọn pọ̀ jùnú náà ó náà nípa obìnrin yakfurna ó ní wọ́n máa ṣe kèfèrí so àwọn èèyàn wá dààmú àwọn sahaba pé àá ah, ah, àwọn obìnrin ṣe kèfèrí ọ̀nà wọn gbà ṣe kèfèrí anábí wa ní tó ń gbà lérò ní pé yakfurna al-ashira yakfurna al-ashira pé tán bá ṣe dáadáa yàní bí baálé wọn bá ṣe dáadáa fún wọn tó fi gbogbo ayé ṣe dáadáa fún wọn tó bá ráì dáa kan lára pẹ̀pẹ́rẹ́ yóò ṣàìmọ̀ oore gbogbo dáadáa

kìí ṣe kúfúrù tí ó sì kí ni tí ó gbẹ̀wọ̀ jáde kó nínú ẹ̀sìn islam kí ló já mọ́ òun náà ní kí láwọn wà alákọ̀ọ́kọ́ ànábì ní kí ni àtọ́ ànú fi nasab ibi alákọ̀ọ́kọ́ ni pé kéèyàn ni kéèyàn máa bu ẹlú àtẹ́ kéèyàn máa bu ìran kó ká kéèyàn máa búra oníran ni kéèyàn jọ máa búra ara ẹni eléyìí ìwà kúfúrù ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àníyàhá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kéèyàn ṣe kí ni kéèyàn máa sun ẹkún àrò nígbà tó kú bá kú gbàmígbàmí ẹkún ah, aláàánú mi ló lọ yìí Ah, ẹjẹ́ mi náà kúkú kú kí ni wọ́n fẹ́ máa ṣe láyé nígbà tó pẹ́ni tí ń ṣàánú mi ló ti kú yìí wàláyé àmàláwìn tí ó máa sọ bẹ́ẹ̀ ààrẹ ah, bá ń sí kànga kí n kó sí níwájú sí ni yóò tún dúró yóò tún mẹ́ kalẹ̀ ah, so a jẹ́ pé irọ́ ni ẹ̀sì bá ní sí irọ́ ni so eléyìí ó gbajúmọ̀ gan láwọn kan méjì tó yí pé wípé àkíní àwọn nǹkan wọ̀nyí máa ń ṣẹlẹ̀ nígbà jàìríyà púpọ̀ ká máa sí kíni ká máa bú ìran gbogbo àwọn akọni jàìríyà nígbà alárúbáwá wọ́n máa sí kíni wọ́n máa búra wọn wọ́n so àwọn èyí yàn gàn pẹ̀lú nǹkan kan ju àwọn kíni lọ ju àwọn fámìlì àwọn àrán àwọn tẹ́ pé àwọn táwọn bí yìí gan àwọn kò fa àwọn kẹfẹ́ wọn so ọ̀nà ni sàrázàkì sọ fún jẹ́rí ríjọ kan pé ulaika abai faji'ini bimithlihim idha jama'atna ya jariru al-majami' sàrázàkì àti jẹ́rí rí wọ́n gbajúmọ̀ ní àwọn olórin nígbà jahiliya tí pé wọ́n a máa búra wọn gan ọ̀tá ni wọ́n ẹ̀dí bá ní sí bí ìgbà tí àwọn olórin ìsìn bí àwọn sàídì òtùpá àti pàṣúmà àgbà tán búra wọn táwọn yóò máa fọ́lù wọn káàkiri pé eh, kí ló tún wí kí ló tún wí kẹ́ so ah, ó wá sọ fún ọjọ́ kan jẹ̀rìrì wa fàrátàkì wa sọ pé ùláìka àbá yìí àwọn bàbá ńlá tèmi nù ẹ̀sìn bá mi sọ àwọn bàbá ńlá tèmi lèmi ròyìn o fàjí ìní ibi mísìlìhìn wọ́n múrù wọn wá nù àwọn bàbá ńlá rẹ̀ jí ìní ibi mísìlìhìn máwọn tó dàbí wọn wá nù àwọn arájí ìdájá máa àtìná yá jẹ̀rìrì olùmọ̀jàmí tí hmm? ìjókòó bá pa á so eléyìí ní ìsìláàmù nǹkan tí ò dáa tí Ànábì sallallahu alaihi wasallam fẹ́ ká máa ṣe ká sọ pé ah, ìran tèmi lélẹ́yìí ìran tèmi lélẹ́yìí so eléyìí ẹlẹ́yàmẹ̀yà al-asabiyya so eléyìí nísìlẹ̀ Ànábì sallallahu alaihi wasallam sí kí ni ó takò kọ́lá Ànábì pè ní da'wa al-jahiliyya ìpè pé àjàhìlíyà nígbà tí Islam ti dé so eléyìí nísìlẹ̀ ó wá ṣẹ́kù sára àwọn èèyàn kọ́lá ó ṣẹ́kù sára àwọn sàhábà díẹ̀díẹ̀ nígbà Islam ti dára wọn tán nígbà tí muhajiru àti kínákórúkọ rẹ̀ kan kínákórúkọ rẹ̀ ansọ́rù kan ẹ̀tìbá ìkanú àwọn ansọ́rù ẹ̀tìbá onísìn so nígbàtí ìjà dú wọn so ẹni tó jẹ́ ara àwọn ansọ́rù yìí òun wá ń sọ pé yálà ansọ́rù òun wá ń pè àwọn ansọ́rù yára Madina ẹ wá gbà mí o yálà muhajir ìtọ́ muhajir ń pè àwọn pé ìpèpè jàhílíyà tí ń ti lọ tí ń sì ń bẹ láàrin yín ẹ ti wá bẹ̀rẹ̀ títí kílẹ̀ tó fẹ́ máa padà sí àwọn ibi tí Allah subhanahu wa ta'ala ti yọ yín kó bẹ́ẹ̀ so eléyìí ní síbáyìí wá jàhílíyà ni Allah subhanahu wa ta'ala ti kíni ó sì fi tì síbi kíni ó fi tì síbi kófúrú so irú àwọn eléyìí tí ó jà á mọ̀ pé kíni pé kófúrú tí ó gbé jáde nínú ẹ̀sìn ni pé á pé ìpìlẹ̀ àwọn kíní yìí yà ni ó ti yà nísìn so òun náà ló fà tá a fi sọ pé tá a bá dákọ̀ kófúrú méjì náà ni yóò máa so àmọ́ tó bá wá parí rẹ̀ kọ̀rínà tó bá wá parí rẹ̀ láfi mọ èwo ni wọ́n gbà lérò ń bẹ́ so náà ló fà tó pé gbàtà wáyà yìí nìsín a rí pé Allah subhanahu wa ta'ala ní àwọn tí wọ́n ṣe kèfèrí wa kadhabu bi ayatina àwọn tí wọ́n pe àyà Allah subhanahu wa ta'ala nírọ́ ẹ̀sìn báyìí nìsín torí pé àwọn tó pe àyà Allah subhanahu wa ta'ala nírọ́ yìí àwọn kan bẹ tó ikú wọn pe gbogbo àyà rẹ̀ yẹn nírọ́ àwọn kan bẹ tó jẹ́ pé àyà tó shar'iyya òun nìkan náà ni wọ́n pe nírọ́ mo pe àwọn àyà tó kauniyya mo pe nírọ́ bí àwọn kèfèrí Mákà nìsín tẹ́bàbí lọ wọn pé wàlá ìsà àtàhùn man khalaqa samawati wal ard la yaquluna Allah tẹ́bà ń ta ló dá sánmà ta ló dá lẹ̀ ta ní wọ́n sọ fún ni Allah subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala sọ pé wa ayati al-layl wan nahar wash-shamsu لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون so aya yìí ṣàtàn aya mi ní alukur'an yóò máa sọ pé wà mí ní aya ti ilé ìlú ọ̀nà ha yóò máa mú àwọn ogun àwọn nǹkan tá a rí ẹ̀sìn bá kọ́ra àwa náà bá ti wà nísìnyí yàní nahnu ayatullah àpẹẹrẹ ni wá ẹ̀sìn bá ní alamu ni àpẹẹrẹ tá a fi mọ̀ pé a ah, tí ó máa tọ́ka sí pé ọba kan bẹ tó dá ẹ̀dá gbogbo ẹ̀dá tó bá ti láyé yìí alamun ala khaliqi so àwọn tó wá pé àmì Allah subhanahu wa ta'ala àmì tó yẹ kí wọ́n rí tí wọ́n fi gbàgbọ́ wọ́n wá pè lérọ́ àwọn kèfèrí Mákà àwọn gba àyátù kauniyya yàní gbogbo àwọn ìdátà eh, Allah subhanahu wa ta'ala dá láwọn nǹkan oríṣiríṣi wọ́n gbà fóun ló dáa àmọ́ ibi tó ti di pé kán wá máa jọ́sìn fún ẹtí bá ní ibẹ̀ náà ni wọ́n ti dá ní wàhálà ti dé bá wọn so Allah subhanahu wa ta'ala ní àwọn wọ̀nyí ó ní ulaika ashabun nar àwọn eléyìí àwọn ní kíni ọmọ náà ẹ̀tì bá ní sọmápẹ̀ ní sọmápẹ̀ ní sọ́híbù kankan yà ní ó túnmọ̀ pé kí níyẹn yóò ṣe kíni ó lẹ̀ máa la pẹ́tipẹ́tì ni lóbi pé wọ́n ní kíni ashabu nar ó tún wá parí rẹ̀ fún wọn pé hum fiha khalidun ó ní wọ́n máa bẹ́ẹ̀nu náà lọ gbére so eléyìí ní túnmọ̀ pé kíni ẹni tó bá ti kú ní kèfèrí tààrí tó kú ní láwọn ayà tí ó ṣe pé ayà tí ìyapa inú wa ń bẹ àwọn muhkamat àwọn àyà tó clear tí ò sí tí ò sí èméjì bẹ́ẹ̀ níbi kankan lọ́dọ̀ àwọn sọ̀hábà tó wá pé àyà yìí nírọ́ so àyà yìí tọ́ka fún wa pé ulaika ashabun nar ó ní ọmọ náà ni wọ́n ẹ̀dí bá mi sì yàní àwọn gangan àwọn la dáná fún tí mùsùlùmí tí ẹ̀ṣẹ̀ pẹ́pẹ̀pẹ́ bá ń bẹ lára rẹ̀ àbí tí ẹ̀ṣẹ̀ rẹ̀ tó bá ṣe azhab kèése sahibun nar innama huwa yàní zair záìrù ní ilé yìí ó sì kíni ó lọ ọbẹ̀ náà wò ní bí ẹni tó lọ lè kíyàn sílé ìyàgbé yóò sàpadà lọ ẹ́ àlejò kan ní sí kíni kò ní do nílé wọ́n wọ́n sọ pé fi áyá so ó wá dìpẹ́ndì lórí Allah subhanahu wa ta'ala bá fẹ́ kéyìn ó lò ẹlòmí ní sí Allah subhanahu wa ta'ala tó bá ti jẹ díẹ̀ bẹ́ẹ̀ yóò yá fi rẹ̀ ẹlòmí ìbẹ̀ sí yóò jẹ́ pé tí ìyá iṣẹ́ so eléyìí ní sí báyìí òun náà ni àwọn tó jẹ́ kíni àwọn tó ẹgbẹ́ wọn kàn wọ́n náà láti tó kíni láti bá fi pa ẹ̀ṣẹ̀ tí ń bẹ lára wọn láti lè bá fi pọ̀ wọn mọ́ níbi ẹ̀ṣẹ̀ wọn so àwọn eléyìí ní sí báyìí ní sí à ní pè wọ́n ní kíni à ní pè wọ́n ní ashabu náà à ní pè wọ́n lọ́mọ náà torí pé kíni òun ní ṣe kíni òun ní ṣe gbére níbẹ̀ so ọmọ àlìjánà ni wọ́n torí pé méjì náà ni ashabu náà wa ashabu janna so àwọn ashabu janna yìí ní sí báyìí àwọn kan bẹ tó pé wọ́n wọ̀ wọn ò ní ṣe sí rárá bila bila hisabin wala àwọn kan sì ń bẹ̀tẹ̀ pé wọ́n wọ̀ àmọ́ ó ṣèṣirò pẹ̀lú wàhálà ni wọ́n fi wọ̀ so àwọn kan bẹ̀tẹ̀ pé wọ́n wọ̀ àmọ́ ó kọ́kọ́ jìyà náà síwájú kan tó wọ̀ ó kọ́ wọ̀ náà gbogbo ẹyẹ ní sin asáàbù jẹ́nà so lẹ́yìn pàtó bá ti wá yanjú àwọn àwọn tó ikú wọ́n jìyà ní ọ̀bá tó bá ti yanjú wọn tán ìgbàna Allah subhanahu wa ta'ala lọ́wọ́sẹ̀ wá pèpè pé tọ̀ ẹ̀yà ara lè náà khuludun fala maut so ó rìn lẹ́nu àti ànábì sallallahu alaihi wasallam kí Allah subhanahu wa ta'ala wà ní kí ikú tí ń pààyàn láàrin àlìjánà àti iná fẹ́ǹsì náà ló dá wọn bá yàní fẹ́ǹsì ló dá iná àtàlìjánà láàrin sábà dé ìdíkejì yìí báyìí sí ìgbádùn ní bẹ́ẹ̀ oríkejì ẹ̀ báyìí sí láàyè àdáàbùn alẹ́ ìyẹlẹ́tẹ̀lérò òun náà ló fàtẹ́ pé àwọn alẹ́ àwọn alẹ́ náà wọ́n sì máa nà ń pé àwọn alẹ́ àlìjánà ẹwù sàrẹ́ sọ́tùlà àárọ̀ àbíkẹ́ fún wa nínú tí Allah subhanahu wa ta'ala sí ní tó sí tó rọ̀ lọ́rọ̀ yóò wà wọ́n wà sọ fún wa pé inna Allah harramahuma ala al-kafirin àwọn máa jẹ́nà máa sọ fún pé ẹ̀ àti omi mímu ni àti gbogbo ànúdẹ̀ ń bèèrè fún yìí Allah subhanahu wa ta'ala sí kíni ó ti ṣe é léèwọ̀ fáwọn ó ní mo pé ẹ̀yin ọmọ Israeli tani Israel òun náà ni ànábì wa Yaqub alayhi salam òun náà ni wọ́n dàgbò pẹ̀lú Israel so ọ̀rọ̀ pọ̀ lóríṣiríṣi tí àwọn onímọ̀ sọ nípa pé kí ló fà tán pé ní Israel àwọn kan nítorí pé orin ìrú ni orin ìrìnàjò lóru ẹ̀tì bá ní sí so àwọn kan sọ pé ìtumọ̀ Israel inú èdè tí é e sédè lárúbáwá ìtumọ̀ náà ni kíni òun náà ni Abdullah òun ni ẹrú Allah subhanahu wa ta'ala so wọ́n wá pè ní bani israel ìhúná ẹ̀ rí pé yàní ìdán wá pè ní ibùnú jámù rẹ̀ ní kíni ìbànúùn wọ́n wá ní bani israel ọmọ ọkùnrin ní máa jẹ́ bẹ́ẹ̀ so àmọ́ tó bá ti lò ó báyìí nísìnyí báyìí tán fi rí fáà sí àwọn ẹ̀yà kan ó ti kó gbogbo ọkùnrin wọn àti obìnrin wọn jọ sínú òun náà tó máa sọ pé yá bani adam ipe mo pe ẹ̀yin ọmọ anabi adam a gbọ́dọ̀ sọ pé àwọn ọmọkùnrin nìkan náà ń bá wínú wa yàní àtọkùnrin àtobìnrin ní ó kójọ sínú so eléyìí òun náà ń pè ní àtẹ̀gìrìm lọ́dọ̀ àwọn lágbáwá ẹ̀sìnbà ní àtẹ̀gìrìm ká lo orúkọ kankan orúkọ kan nínú àwọn nǹkan méjì ká ṣe kíni ká fi borí méjì káwá máa pè wọ́n ní orúkọ ẹyọ kan yẹn gẹ́gẹ́ bí lápèjúwe ní wọ́n sọ pé kíni wọ́n pe Umar àti Abubakar wọ́n sọ ni pé tọ́mà ní fi ahadi Umaron yìí ní àsìkò Umaru méjèèjì tara Umaru àti àti Abubakar ẹ̀tí bá lùsì wọ́n wá ṣe tẹ̀gìlì wọ́n fi kíni wọ́n fi ka borí ìkan so kíni nǹkan tó fà tàbí borí ẹ̀ òun náà ní pé kíni tá bá lọ wò á rí pé àsìkò tí Umar ibn al-Khattab tó lò ó pọ̀ ju àsìkò tí Abubakar so wọ́n wá lò kíni wọ́n wá lò tẹ̀gìlì níbẹ̀ yẹn náà ó Bani Isra'il ẹ̀yin àrọ́mọdọ́mọ Ànábì Yakub tọ́bá sọ pé bàánú Israel àwọn tí wọ́n gbà lérò ń àwọn náà ni àwọn Yahudi àtàwọn Nasara àwọn Jew àtàwọn Christian àwọn ni àyà ìdájúkọ yàní àwọn tí wọ́n ń bẹ láyé nígbà tí alaihi wasallam tó fi gbé kíni tó fi gbé rìsáàlà dé òun alaihi wasallam pè wọ́n wípé udhkuru ni'mati Allah subhanahu wa ta'ala pè wọ́n pé udhkuru ni'mati allati an'amtu alaykum ẹ rántí àwọn àdẹ̀rà mi tí mo ṣe lé yín lórí o ẹ̀wọ̀n nísìn ó túnmọ̀ wípé kíni ìdẹ̀rà Allah subhanahu wa ta'ala ó kárí àtàwọn tó jọ́sìn àtàwọn tí ò jọ́sìn torí bá àwọn ilé tí tó jẹ́ kí Allah subhanahu wa ta'ala pè wọ́n ni pé yàní wọn ò gbọ́ tiẹ̀ wọn ò tẹ̀lé tiẹ̀ ó wá pè wọ́n pé tòun ti bẹ́ẹ̀ sí gbọ́ tèmi tòun ti bẹ́ẹ̀ sí rántí mi tòun ti bẹ́ẹ̀ sí jọ́sìn mi mo sì dẹ́ra fún yín ìdálé yíyọ nígbà tójò fẹ́ rọ̀ ẹni tójò bá rọ̀ nísìnyí àdílé kèfèrí ẹni tó sẹ́bọ jù lórí ẹ̀ láyé nísìnyí bójò bá rọ̀ yóò rọ̀ sí kejì ẹ̀ náà ni ó bá dáko yóò jọ rọ̀ síbẹ̀ náà ni ẹ̀dí bá sí irúgbìn ọjọ́ jáde náà ni bóòrùn bá rán tó fẹ́ sáfà ní pẹ̀lú oòrùn ajọ yóò sọ ajọ sáfà ní pẹ̀lú ẹ̀mí Allah subhanahu wa ta'ala ní ẹ̀rọ jí kíni ẹ̀rọ ti ìdẹ̀ra ni so àìrí ìdísìn ẹ̀rí pé ní ìmà ìdẹ̀ra yọ̀ kan ló dákọ̀ nínú èdè lágbáwá ẹ̀tì bá nǹkan bá dákọ̀ al-mufradu al-mudaf tán bá dákọ̀ mufrad tán bá ti wá sàfitì rẹ̀ lọ sí ara kankan ó túmọ̀ kíni ó túmọ̀ gbogbo nǹkan ni ó túmọ̀ kíni ó túmọ̀ gbogbo ìdẹ̀ra tó jẹ́ pé kí ni èmi náà mo ṣe kí ni èmi náà mo ṣe ìdẹ̀ra àwọn olóyin lórí so tábí wá bá wò ní ìsìnyá rí pé ìdẹ̀ra tó Allah subhanahu wa ta'ala sọ ìdẹ̀ra tó pọ̀ ni so nínú àwọn ìdẹ̀ra tó Allah subhanahu wa ta'ala sí fún wa táwọn náà bá ń wò láàrin ara wa a máa rí dẹ̀ra rẹ̀ ẹ̀wọ̀n ní síbáyà náà ṣe ń bá ṣe wà láwàá yìí nìsìn àwọn kan bẹ lọ́sítù nìsìn tí wọ́n lálàáfíà àwọn ń gbàwẹ̀ nìsìn nítorí pé kí ni tó lọ́pàá lálàáfíà ẹlòmí ń bẹ ń jẹ́ ẹran kó fẹ́ gbàwẹ̀ àmọ́ kò tó bẹ̀ kó gbà nítorí pé kí ni nítorí kò lálàáfíà báwa ṣe wà yìí nìsìn ojú wa làájọ́ bí wọ́ra wa yìí nìsìn àwọn òfin eré òsì lágbájáwọ́ ní irú bàtà sí lágbájáwọ́ ní irú fìlà sí lágbájádé ní àmọ́ àwọn kan bẹ tó jẹ́ pé kí ni òun gan fún rẹ̀ tó wọ̀ sọ́run kò máa ní tí wọ́n wọ̀ fún ni sánmú fún pé wọ̀ ó sì wọ̀ wọ́n bá ya fún tó rún gẹ́gẹ́gẹ́ báyìí sì kò pásọ̀ ń rú àwọn kan bẹ̀bẹ̀ so bẹ́ẹ̀ ni àwọn kan bẹ ń bẹ ajọ lẹ́nu ni ẹwà ẹlòmí ní síwáyé gbogbo yẹn ibi tálẹ́nu rẹ̀ ó sì máa sọ̀rọ̀ pẹ́tẹ́pẹ́tẹ́pẹ́tẹ́ ẹlòmí sì ń bẹ yí sì kún ẹnu ẹ̀ gbogbo ló pé so kò wá lè sọ̀rọ̀ kan jáde báyìí lẹ́nu àbí kó mọ̀ sí àà lásán kó mọ̀ yanu lásán kò ní rí nǹkan kan wí jáde lẹ́nu so eléyìí inú de Allah subhanahu wa ta'ala ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wá ní káwá máa mú gbogbo eríkèríkè ara wa ẹ̀wò làákàyè àwọn kan bẹ̀rẹ̀ síbáṣe wà ní síra ẹ̀rẹ́ lómi yóò ni kò gbádùn ẹni pé ó ti ètò ìbára sí àbá rẹ̀ kan dààmú ọpọlọ rẹ̀ gbogbo eléyìí sí àwọn ìdẹ̀ra tí Allah subhanahu wa ta'ala sí fún aléṣiríṣi ni ìdẹ̀ra ká máa mí lókè ká máa mí lọlẹ̀ à wa ta'ala ẹ jẹ́ ká lọ kíkẹ́ ò lọ jẹ́ náírà ẹlòmíín bẹ wọ́n ni tó pa á ní pé kí ni wọ́n wà tán kúrọ́ṣì ẹ̀dọ́ sí mo lè dèrò ọ́síjì kí ni ọ́síjì yàní ìdí ń fà símú náà nípa wọlé táwa ń fà wọlé lọ́fẹ̀ẹ́ lófò ọ́síjì òun náà ni òun sí kí ni òun wá rí òun ló wọ́n ní kan nínú àwọn olówó lẹ́nì yìí ó wá rẹ̀ nígbàtà rẹ̀ wá lágbára wọ́n ní ààrẹ yóò àbíkán sí kíni àbíkó lo ọ́sídì fún ọba lọ́sí ìfún ó wá wà lérí ọ́sídì ó lo àìmọye ọjọ́ bẹ́ẹ̀ lórí ọ́sídì nígbà tó wá parí tó wá balance padà tán wọ́n wá yọ ọ́sídì wọ́n wá yọ lára rẹ̀ ara rẹ̀ wá yá wọ́n wá fún ní pé ẹ̀sẹ̀ bá yọ́sì tó ti lò yẹ báyìí ló jẹ́ wọ́n ti fún ní bídẹ̀ báyìí dé ọba búrẹ́kún wọ́n tó wọ́n búrẹ́kún wọ́n wò pé àwọn akérèdíjẹ́ lówó dẹ́sán ni àbíká bá wọn dáwó ni àbíká ó ní ọ̀rọ̀ owó kọ́ ìlú náà fẹ́ gbà tó wọ́n lè san ó ní tó pa òun lẹ́kún ni pé Allah subhanahu wa ta'ala láti jọ́ tọ́lọ́ tó tí Allah subhanahu wa ta'ala ti dáhùn bàbá àgbàlagbà tó ti darúgbó ó lájọ́tọ̀ Allah subhanahu wa ta'ala ti dáhùn òun ò san kọ́bọ̀ rí lérí ọ́sídì tó ń lò lọ́fẹ̀ẹ́ ó ní ẹwà wò lẹ́nu lẹ́nujọ́ mélòó ẹnujọ́ mélòó lẹ fi fún mi ní ọ́sídì tẹ mú àdúrú bí ìtò Allah subhanahu wa ta'ala bá wá bí ìwà lérí ọ́sídì tá a gbà ní wákàtí wákàtí lóòjọ́ tẹ́lẹ̀ bá wùrà ní ah, Eh, ẹni tí ń gba ọ́sì ní láti gbà wo ṣẹ́gun àti bàtí nígbà láti gbà tó ti fẹ́ mi sí láti gbà tó ti gbọ́ ọ́sì ní ti gbà láti gbà wo láti gbà tó ti fẹ́ mi sí la torí pé téèyàn bá ti so ó ti láti gbà tó ti fẹ́ mi sí la títí mí nínú ìyá so ní ti ń ṣíà nínú kíni látara ọ́sì jẹ́ ọlọ́sọ̀ àná ọ̀tà aládámọ̀ ìyá rẹ̀ ẹ̀ rí pé ó ti wà self-contained ibi tó mọ́ wà ibẹ̀ náà ni ilé ìtọ̀ rẹ̀ wà ibẹ̀ náà ni ilé ìgbẹ́ bẹ̀rẹ̀ gbogbo ẹwà ẹjọ́ Allah subhanahu wa ta'ala lọ́sẹ̀ ní ó separately bí a bá ń jẹun oúnjẹ ó lọ síbi tí ó yẹ kó jẹ lọ tó jẹ bá wá débẹ̀ nínú oúnjẹ òun ìdí ó sáàmà níbù yá yóò lọ yóò lọ́dọ̀ yá ìdí ó sáàmà níbù ọmọ yóò lọ́dọ̀ ọmọ tí oúnjẹ ìyá bá tó ìtọ́ bá jẹ́ waste product lára ọmọ oníbi tí ó lọ ìtọ́ bá jẹ́ waste product lára àyá oníbi tí ó lọ ọ̀tọ̀ọ̀tọ̀ ní tó kálùkù lọ òun náà ló pàtẹ́ pé tí wọ́n máa ń gbé jáde tí wọ́n pè ní bí ọmọ tó máa gbé jáde ibi tí gbogbo àwọn waste product tí ọmọ within lọ́dún ẹ̀wọ̀n ìwà tó gbéyàn wà ní èyàn wà ní ṣáláńgá tẹ́yàn yàgbé sí èyàn yàgbé tẹ́yàn tọ̀ sí pẹ́ tọ́lẹ̀ tí yàgbé sí ti pẹ́ èyàn wá bẹ́ẹ̀ gíní èyàn wá bẹ́ẹ̀ kó èyàn ẹ̀bá péjẹ̀ wọ́n wá rí bí ọmọ wọ́n ayọ́ wọ́n àlọ́sọ́nù tàbí so gbélé ta èèyàn wo ló lágbára láti plan ìgbóhùn nǹkan báyìí ẹ́n tó ẹgbẹ́ kò bá sínú nǹkan báyìí nísìn tó wá jẹ́ pé ọmọ wá ń yàgbẹ́ sínú ìyá rẹ̀ ẹ̀dí bá bóò ni ó sì rí àbíkó jẹ pé nígbà tó wọ́n bá ti wà ní oyún alẹ́lẹ̀ máa dáná tọmọ lọ́tọ̀ ìgbé á ọmọ tí ń bẹ ní oyún yìí sàn pé nílé jàmàlà ọya ẹ̀kọ́ bídà fún tó báyìí ọya kí ya mú kó máa lọ lè bá so eléyìí nínú ìdẹ̀ra Allah subhanahu wa ta'ala tó sùn wáyé Allah wa ta'ala wá rán àwọn nínú àwọn ìdíyà tó Allah subhanahu wa ta'ala tún ṣe fún wa tó pé á padà máa kà síwájú fúnra wa òun náà Allah subhanahu wa ta'ala sọ fún pé nígbà tí mo ṣe báyìí ní nígbà tí mo ṣe báyìí ní ẹ̀ẹ́dẹ́tì fìràwọ̀ ẹ̀wù tó ju yín lọ́dọ̀ fìràwọ̀ tó fi àjẹ́ yíyẹ sùnmú náà fún sùn àdáadáa ìdẹ́bìhúnà àbúnáà fún ẹ̀sáhìúnà nìsàáàmù ẹwọ ní àwọn fìràwọ̀ ẹwọ ìpásípáyọ nígbà àwọn fìràwọ̀ tí wọ́n so eléyìí nínú ìdíyà tí Allah subhanahu wa ta'ala sí fún àwọn Bani Israil pé ó sì padà wá gbà wọn lọ́wọ́ fìlàwọ̀ so gbogbo àwọn ìdẹ̀ra iná ní wá sọ fáwọn Bani Israil wípé ẹ rántí gbogbo ìdẹ̀ra mi tí mo ṣe tí mo ṣe lé ilé rí o wà á kú bí ahadi kẹ́ẹ̀kẹ́ náà wá sí kí ni kẹ́ pé àdéhùn mi tí mo gbé pẹ̀lú yìí o àdéhùn tí mo bá yín gbé ẹ ṣe kí ni ẹ pé àdéhùn yẹn kí ni Allah subhanahu wa ta'ala bá àwọn Bani Israil àwọn onímọ̀ jẹ́ pé yíwa pé àdéhùn tó bá wọn pé òun náà ni pé ó ti sọ fún wọn nínú àtọ̀rọ̀ ìpè ànábì kan bọ̀ lẹ́yìn àti tí ó jẹ́ ànábì gbẹ̀yìn tánàbí bá dé o látúmìnà nàbí wọ́n tẹ̀sọ́rọ̀nà pé ẹ ni ẹ gbọ́dọ̀ bá gọ́ ní o ẹ̀sì gbọ́dọ̀ rán lọ́wọ́ àdéhùn yìí gbogbo àwọn àwọn yìí alaihi wasallam àgbẹ̀lú Allah subhanahu wa ta'ala pé tánàbí bá dé táwọn gbà gbọ́

pé kí ni àdéhùn náà ni pé ẹni tí kò bá ṣe pọ̀pọ̀lọ́ Allah subhanahu wa ta'ala Allah yu'adhiba man la yushriku bihi shay'an ẹni tí ò bá ti pa nǹkan nípa pọ̀ àdéhùn tó bá ṣe ẹ̀tọ́ tó lọ́dọ̀ Allah subhanahu so iná Allah subhanahu wa ta'ala tó bá ń bá ní sọ̀rọ̀ yìí pé àdéhùn tẹ́ ti ṣe ẹ pé ẹgbà Nabi sallallahu alaihi wasallam gbọ́

so eléyìí sì àwọn onímọ̀ tí kò yíwa pé gbogbo àwọn tá a bá ti ní gbogbo àpẹẹrẹ báyìí lára wọn kọ́là láyé tá a wà lónìí wọ́n mú nínú àwọn bàbí sọ̀rọ̀ yìí àwọn tán bá páyà gangan láti pé kíni pé ìdí ń bà mí lẹ́rù nìyí tí òye ṣe tó tọ́ gbà tí mo mà mo ti mọ̀ pé kíni ló tọ́ àbá ti bá wá ṣe àǹfààní kan tí ń rìn ní rí má mo mọ̀ pé kíni ló dáa kí n jìnà sí àmọ́ ti bá fi lè jìnà sí àwọn ẹ̀tọ́ kan tí ń rí bá ìní rí bàmá so ọ̀nà Allah subhanahu wa ta'ala sọ fún wa pé wà ìyá ìyá padà àbúrò èmi nìkan náà nìkan sí ní òun náà nìkan máa bẹ̀rù ẹ má bẹ̀rù kan míì tí ó wà mú yín látara pé bẹ̀rù jẹ́ bẹ̀rù rẹ̀ òun ni òjijì ẹsẹ̀ kẹ́kẹ́ sí nínú ẹ̀sìn tó Allah subhanahu wa ta'ala báyìí fún wa ó tún wá sọ fún wọn síwájú pé wa aminu bima nazzaltu ẹ wá nígbàgbọ́ pẹ̀lú tí mo sọ̀kalẹ̀ kí ni Allah subhanahu wa ta'ala sọ̀kalẹ̀ náà ní Al-Qur'an ẹ gba Al-Qur'an gbọ́ alukurani ni mo ní kí ẹ gbàgbọ́ yìí mùsọ́tì kan lè máa máa kù alukurani yóò wá láti wá ta fún yìí musaddiqan lima ma'akum alùpàdé wá láti wá pé ń tẹ́ ti ní lọ́wọ́ ń tẹ́lẹ̀ lódodo náà alùpàdé dé láti wá sọ fún wa pé láti wá fi àtàwọ̀rọ̀ láti fi nílẹ̀ fún wa old testament alùpàdé dé láti wá fi al-injil bible láti wá fi nílẹ̀ fún wa pé yàtọ̀ Allah subhanahu wa ta'ala ló sọ àtàwọ̀rọ̀ àti al-injil ló sọ kalẹ̀ alùpàdé wá láti wá fi àwọn oríṣiríṣi wọ́n àwọn nǹkan míì tí ò sí nínú bible alùkùránì wá láti wá eh, tí àwọn christian tí wọ́n rí nínú báìbù wọn láwọn jù tí wọ́n rí nínú àtàwọ̀rọ̀ wọn látara pé kí ni látara pé wọ́n ti parẹ́ kó bẹ́ẹ̀ àbí látara pé kí ni látara pé wọ́n ti gbàgbé ẹ̀ àgbáǹdé láti wá kiri rẹ̀ lábàlọ́wọ́ ọ̀nà tí alùkùránì fi gbà sọ̀rọ̀ nípa Maryam àti ànábì Isa alayhi salam báìbù tábàlò wo á rí bí ọ̀pọ̀lọpọ̀ sóra nínú Al-Qur'an Allah subhanahu wa ta'ala ń dákọ̀ ànábì Musa ń dákọ̀ ànábì Isa tábàlò wo ànábì tí Allah subhanahu wa ta'ala dákọ̀ nínú Al-Qur'an ànábì Musa ní alayhi salam ẹ̀mí lónìí Allah subhanahu wa ta'ala dákọ̀ ànábì sallallahu alayhi wa sallam tábàlò wo náà Al-Qur'an dákọ̀ nílẹ̀ àdókò gẹ́gẹ́ náà nígbà lọ wà níbi ìṣá lọ́wọ́ àwọn ànábì wọn ní Allah subhanahu wa ta'ala dákọ̀ ọlọ́pọ̀lọpọ̀ gbà ó sọ̀rọ̀ dáadáa nípa Maryam tó jẹ́ Allah subhanahu wa ta'ala tó wá dé tó wá sọ̀rọ̀ nípa wọn nípa àwọn méjèèjì pé kò sí ọgbà tàbí wọ́n fi sáyé àyàfi kí ṣe ìtaní okọ̀ wọ́n lé e la òun náà ní máa ń pa tọ́pọ̀ omi kéhùn tọ́bá bí mọ́tọ́bá ìdí wá so òun náà ní pé ṣètánì ó fọwọ́ bọ ọmọ kọ̀ọ̀kan tó bá bí ànábì ní àyàfi Maryam àti ọmọ rẹ̀ àyàfi ànábì Isa alayhi salam àti màmá rẹ̀ Maryam eléyìí ti síláyìí ẹni pé ànábì ò fi ara sínú wa àwọn méjì òní kan náà ni ó túnmọ̀ pé kọ́dà ìwé fọwọ́bà ànábì sallallahu alaihi wasallam pàtàkì ànábì so pé léyìí ó túnmọ̀ pé alkùránì yìí ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ni kèése nǹkan kan tó ẹgbẹ́ tánàbí bá bẹ́ẹ̀ ṣe fúnra rẹ̀ ni yóò mọ yìnra rẹ̀ ní alkùránì ó gba àwọn nǹkan míì tó bá jẹ́ pé ó jọ ipé Allah subhanahu wa ta'ala fi bá ànábì wí ànábì ó parẹ́ so eléyìí náà ló túmọ̀ pé àtàwọ́rọ́ tí wọ́n fi rán ànábì Musa àti àlìjí tó fi rán ànábì Isa kò sí láyé mọ́ ó ti parẹ́ ó ti parẹ́ ẹ̀sìn bá rí ti parẹ́ òun náà ló pa tó jẹ́ pé kíni náà fi ń yí gbogbo àwọn nǹkan eréṣì tó wà bẹ́ẹ̀ náà fi yí padà tó jẹ́ pé nǹkan tó bá rí pé kò fẹ́ tẹ́ wọn lọ́rùn wọ́n parẹ́ ń bẹ nínú àlèjì tí wọ́n fi rán ànábì ẹ̀ṣá ẹ̀dùbà ní sì ń bẹ náà tàwọ́rọ́ pé ànábì sallallahu alaihi wasallam bọ̀ kọ́dà wọ́n júwe ànábì sallallahu alaihi wasallam fún wọn júwe wọn pé wọ́n júwe ànábì débi pé tó bá dé ẹ̀ṣì dáa mọ̀ fóònù òun náà ló fà tó jẹ́ pé àwọn nǹkan bẹ́ẹ̀nu wọn gẹ́gẹ́ bí Abdullahi ibn Salam tó jẹ́ pé àgbà nínú àwọn Yahudi nígbà tó ń lọ lè bá wọn tó rún lọ lè bá sallallahu alaihi tó lọ fi ọ̀rọ̀ wà nábì lẹ́nu wò ó wá rí ní gbogbo àmì tí wọ́n sọ so kò sàbòsí fúnra rẹ̀ ó sì kí Islam Abdullahi ibn Salam radiyallahu anhu Allah subhanahu wa ta'ala jẹ́ kó yé wọn pé ẹgbà tí mo sọ̀kalẹ̀ gbọ́ musaddiqan lima ma'akum tí mo sọ̀kalẹ̀ yóò kò wá tako tó ti wà lọ́wọ́ ìtẹ́lẹ̀ ó wá pé lódòdó ni Allah subhanahu wa ta'ala tó wá sọ wọn pé wala takunu awwala kafirin bi kò yẹ kó jẹ́ yìí la takunu awwala kafirin bi kò yẹ kó jẹ́ yìí làkọ́kọ́ tí ó kọ́kọ́ pè sí ìrọ̀ kò yẹ kó jẹ́ yìí làkọ́kọ́ ẹni tí ẹ̀tì nímọ̀ nípa ànábì sallallahu alaihi wasallam pé ń bọ̀ wá ẹ̀tì nímọ̀ pé nípa pé ń gbé Al-Qur'an ń bọ̀ wá nínú tírà yìí tó kí wá lóde tó jẹ́ pé ńgbà tábí wá dé ẹ̀yin ní wàá jẹ́ ní àkọ́kọ́ jẹ́ wàá gbógun ti ànábì sallallahu alaihi wasallam ẹ̀yin lẹ́wà máa tako áyà Al-Qur'an nítorí pé ó rinlẹ̀ nínú hadith ànábì sallallahu alaihi wasallam pé nínú síra ànábì sallallahu alaihi wasallam pé àwọn Yahudi tẹ́ rí àwọn kan bẹ àwọn mẹ́ta kan bẹ náà tó jẹ́ pé àwọn tí wọ́n ti kó lọ sí Madina ẹ́ wọ́n ti kó lọ sí Madina àwọn Banu Qainuqa ẹ̀sìnkú àwọn Banu Nadir àti àwọn Banu Qurayza àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn Yahudi ní látara pé tí wọ́n ti kà nípa Nabi sallallahu alaihi wasallam wọ́n ti mọ details nípa Nabi sallallahu alaihi wasallam kọ́dà wọ́n mọ̀ pé ànábì tá à ń sọ yìí ànábì gbẹ̀yìn yóò padà wá ṣe hijira lọ sí Madina gbogbo ẹ̀ ni wọ́n ti mọ̀ àwọn tí wá bẹ̀rẹ̀ sí gíní àwọn tí wá kó lọ bẹ̀ àwọn tí ń gbé bẹ̀ ìpìtọ̀ nígbà tí ó bá dé yóò sàpàdà wá sí gíní yóò dé wà bá fi bí náà so ilé ìlú túnmọ̀ pé kíni wọ́n ti mọ̀ nípa pé ànábì sallallahu alaihi wasallam bọ̀ wá ó náà Allah subhanahu wa ta'ala sọ fún pé wala takunu awwala kafirin bihi ẹ má jẹ́ ẹni àkọ́kọ́ tí ó kọ́ sí kíni tí ó kọ́ sí kíni tí ó kọ́ sí kíni pẹ̀lú ẹ so àyà yìí ti báyìí tó ní wala takunu awwala kafirin bihi kò túnmọ̀ pé kíni ẹ jẹ́ ẹni ẹ̀kejì <laughs> ẹ ti báyìí kò túnmọ̀ pé kí ni ẹjẹ́ ní ẹ̀kẹta ẹ̀sìnbà rẹ̀ tó gbé tàbá ń sọ̀rọ̀ nípa pé ẹni tàbá ṣe kí ni ẹni tàbá ṣe dáadáa fún tó wá takòyàn tí ẹ bá sọ fún bí kò yẹ kó jẹ́ ọlọ́pọ̀pọ̀ takò mí o ní èdè ẹ̀sìnbà rẹ̀ sí ìta sọ fún tó ìtumọ̀ ìta sọ fún ni pé kò yẹ kó takò mí rárá kìí ṣe pé ó yẹ kó tiẹ̀ ní sùn káwọn lọ́wọ́ takò mí náà tí wọ́n wá fi tẹ̀sẹ̀ lẹ́ẹ̀kejì àbẹ́lẹ̀ kẹta ìta sọ fún òun léde òun náà ti àyà ìsọ pé wà látẹ̀kùnú àwọn àlàkà àtẹ̀lẹ̀ bí kò yẹ kó jẹ́ kí ni

ẹ má fi nǹkan nǹkan kékeré ẹ má tẹ́kí ni ẹ má ti torí ẹ̀ kẹwàá tẹ́kí ni kẹwàá fi bo dáàbò ìsìláàmù kalẹ̀ ẹ má fi ọrọ̀ ayé ẹ má fi yòròyòrò ayé ẹ má fi yìí dẹ́ ń wá láyé kẹwàá torí ẹ̀ kẹwàá fi ìsìláàmù kẹwàá fi ìsìláàmù nílẹ̀ ẹni tó bá ti bo ogun ẹni tó bá jẹ́ pé ní tí òjò sẹ́sì òun náà ni pé nítorí kí ní kan tí ń rí mi kan ó ti fi owó nǹkan tí ń rí òun ó ṣe ti fi áyà al ó ti fi tàá ẹ̀dì bá rẹ̀ ó gbé ayà Al-Qur'an ó wá gbé fún wa kí á ah, ẹ máa mú ẹ̀sìn mi lọ ọya ẹ̀sá fún mi ní 1 million ẹ máa mú ẹ̀sìn mi lọ ẹ̀sá so eléyìí òun náà ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn ẹ̀wọ̀n fi ni wọ́n máa fi ń ta ẹ̀sìn Ọlọ́run lọ́pọ̀ wọ́n tẹ̀ sí Allah subhanahu wa ta'ala ní kíni lọ́pọ̀ látara pé kíni látara tí wọ́n wá nínú ìrora ayé sàwọn tafsíru jẹ́ kóyíwa Allah subhanahu wa ta'ala sọ mọ́ pé wa iyaya fattaqun èmi ni ẹ páyà èmi ni ẹ máa wò ó gbà tẹ́ bá ti fẹ́ máa ṣe nǹkan kánú ẹ̀sìn táwọn kan wá ń dẹ́rù bà wípé tó bá fi lè ṣe tó bá ìjó ṣẹlẹ̀ sí ọ máa wò wọn èmi ni kẹ́ wò wa iyaya fattaqun èmi ni kẹ́ máa páyà gbogbo ìyà tó bá wúlé ìwùkán fi jẹ yín kẹmọ̀ pé ìyà díẹ̀ nínú Allah subhanahu wa ta'ala èmi ni ẹ páyà ìyá tèmi ní ẹbẹ̀rù ìyá Allah subhanahu wa ta'ala òun náà nìyà tí ó pọ̀ gan ìyà tí ó ṣẹ́kù ìyà tí ó mú yàtá tí ó ná yàtá ìyà tí ó mú yàtá rú ìyà tó yẹ pé mẹ́yàn bá jẹ́ tó bá bá ti tàbá jẹ́ ayé ìta wọ́n bá lù yà òpin ìyà ayé nígbẹ́ àlùpà ó tán àlùpà sílẹ̀sí ó kò sí ìtàtà tó yìnbà Allah subhanahu wa ta'ala bá fi yà jẹ yàtá tó bá jóná tán tí ó ti Allah subhanahu wa ta'ala yóò sọ kí ni yóò sọ orí ní ìwà wọ rẹ̀ yóò tún wá sí ẹwàwò irú ìyàwó sísùn láwà bí ìyà tí kí ní ayé ẹlòmí ìyà tí òjò sẹ́sì láyé ìyà tó wọ́n ní máa fún lówó jẹmọ́ni ní òjò tẹ̀lé súnà láti sọ́lá wáyé sí náà ẹlòmí pé ìyà tó wọ́n ní máa sanwó owó léèwé rẹ̀ ẹlòmí ìyà pé wọ́n ní máa raṣọ fún ẹlòmí ní ìyà ipé wọ́n ṣe ni wọ́n jẹyẹ sí wọ́n kálukú òní ṣe kí ni wọ́n ní dá sí mọ́ ẹlòmí pé ìyá lílù tí wọ́n mú ẹgbà wọ́n nà mí olùdí ó sẹ́sì ẹlòmí pé ìyá tó wọ́n lè kúnlé pé kúnlé pàlọ́wà tó máa gbé wọ́n nà olùdí ó sẹ́sì ẹlòmí pé ìyá pé à wọ́n mà lè pa mí òun náà ló gàrí bẹ́ẹ̀ olùdí ó sẹ́sì Allah ya fatakun èmi ní kẹ́ máa báyà àwọn tẹ́sí ìrìnjẹ́ wọ́n mọ̀ wọ́n ọ̀la ìlọ́kàn wọn wọ́n mọ̀ a ah, ànábì tí wọ́n sọ ìpò olóde yìí o àmọ́ nǹkan méjì ló dà mọ́pọ̀lọpọ̀ wọn kí nìkan alákọ̀ọ́kọ́ òun náà ni pé ibi tí wọ́n ràn kápá náà bí ó ti jáde kó ti jáde wọ́n ràn kan pé kíni ọ̀sọ́ pé yóò jáde látara ní sọ yìí tí ń bọ̀ wá Allah wa ta'ala ló mọ nígbà tó wá wá láti ọ̀dọ̀ àwọn lábáwá tó wá láti ọ̀dọ̀ tó wá láti Quraysh kí ni ẹ̀wá sí kí ni ó wá kó ẹ̀gbà sọ́kà wọn àwọn apẹ́ta Nabi sallallahu alaihi so eléyìí ní ni pé àwọn kan bẹ tó jẹ́ pé wọ́n rí yìí látara orí yahudi tán wà yahudiya tán wà àti eré èsì nasaraniya tán wà wọ́n rí yìí látara tó bá di pé wọ́n ti wá pọ̀ wọn lé wọn tó wá láwọn gba islam wọ́n wá wà lábẹ́ islam wọ́n wà lábẹ́ anabi sallallahu alaihi wasallam wọn ò ní máa jẹ́ ọ̀gá má bọ́n ṣe kí ni bọ́n ṣe ń jọ́ gàlẹ́ gbogbo àwọn èèyàn lérí eléyìí òun ló ṣe kí ni òun náà ló takò wọn òun náà ló mú wọn takò anabi sallallahu alaihi wasallam àpẹẹrẹ eléyìí pọ̀ àpẹẹrẹ yẹn ti ń pọ̀ látàrí anabi ni yìí sì sẹ̀rẹ̀ lórí olódò anabi sallallahu alaihi wasallam kọjá ọlọ́kọ̀ wá lọ kí ọmọ yahudi kan tó yẹ pé yahudi ọjọ́ ọkùnrin ti súnmọ́ ẹ̀mí rẹ̀ ti ń lókè ti ń lọlẹ̀ anábì wá sọ fún pé aslim anábì nígbà islam yahudi so ó wá sí níwò bàbá rẹ̀ báyìí bàbá rẹ̀ nígbà islam so ó wá bàbá rẹ̀ wá sọ fún pé dá abul qasim lóhùn yàní dá anábì lóhùn tó ní kò ṣe ẹ̀wùn tó bá kò gba islam o anábì wá ń sọ pé kọ́ máa rẹ̀ ó gba islam ọmọ ìwá sí kí ni ó wá dá ànábì ló ànábì sallallahu alaihi wasallam wá sọ pé alhamdulillahi alladhi anqadhahu bi minan nar aw kama qala ànábì ni mo dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala ọba tó lò mí ní sábàbí láti yọ ọmọ ikú nínú náà kí ni tọmọ ẹ̀sìn bá sí lórí tó àgbẹ̀kọ̀ bá ti bàlágà ni yàrá àníṣọ pé kíni àníṣọ pé ọmọdé lọ ìrìnà tó gbé ogun ọmọ tó bá ti di tí ọmọ tí ó bá ti bàlágà kò ti bá ti kò ti di kò ti yà kan ní nǹkan sì wà lórí ó ti wà lórí fìtà owó ìdí máa ń ṣe ohun yìí kan practice ni owó ìdí mú lọ church ní pàtẹ́wọ́ tó náà ṣe gbogbo ẹ̀wà rẹ̀ sí kan practice ni ó ti jọ tí ó bá di kó bàlágà báyìí tó dọkùnrin àbí tó dobìnrin ń jọ òun ó bẹ̀rẹ̀ sí kí ni ó bẹ̀rẹ̀ sí wá sí fáìlì ẹ̀ àwọn kèfèrí ọmọ wa kọ́ so eléyìí ló ń túmọ̀ pé kíni wípé Yahudi bàbá rẹ̀ yìí a jẹ́ pé ó ní kíná kókò rẹ̀ mọ́síláhà kan tí ń rí náà ní òjò fẹ́ gba Islam àmọ́mọ̀pọ́nà òdodo ní ló fi ní kíni ló fi ní kọmọ̀ ló dá níbi lóhùn táwọn náà bá wá wò lónìí á lè bá ọ̀pọ̀lọpọ̀ òbí mi èsì bá wọn sí yóò fọmọ rẹ̀ pé á ah, kò máa ṣe súnà náà ó mọ̀ pé òdodo súnà Nabi sallallahu alaihi wasallam nítorí pé lọ́kàn àti ẹ̀ náà ó mọ̀ pé ọ̀nà táwọn ẹni yìí rí ọ̀nà tó tọ́ ni àmọ́ ṣètọ́ọ̀nù ṣètọ́ọ̀nù ìbẹ̀lẹ́gbẹ̀ rẹ̀ tí òjò gbà ẹ́ ṣètọ́ọ̀nù ìbẹ̀lẹ́gbẹ̀ rẹ̀ tí ń sọ fún pé àti wọn náà bá tún wá gbà báyìí ẹ ti bá wọn sí àwọn nǹkan báyìí báyìí tó ń rí ẹlòmí bẹ̀rẹ̀ sí pé òun ni baálé ilé ẹlòmí bẹ̀rẹ̀ sí pé àwọn eréṣìíríṣìí wó tó pé láwọn special àdúrà òṣìṣẹ́ sàdúrà ẹ̀sìn bá ń ti pẹ́tọ̀ ẹwà bá wa sàdúrà sunday sunday ẹwà bá wa ṣe léyìn pé ó tún lásà láti tó dálẹ̀ so gbogbo àwọn nǹkan báyìí ló wá rò papọ̀ pé ẹ ti máa wá ní mo ti sún ní ṣe súnà báyìí ní fàṣà láti lẹ̀ bá ẹ owó ọ̀sọ̀ọ̀sẹ̀ níbo ló ti máa wọlé èéfì mo ní nílẹ̀ bá owó ọdọọdún níbo ló ti máa wọlé ìmọ̀ àwọn òde òkúlẹ̀ àwọn owó àìròtẹ́lẹ̀ ṣàgbọ́n òde òkúlẹ̀ sí owó àìròtẹ́lẹ̀ nílẹ̀ wọ́pù mi bá púpọ̀ mi ẹwà ní mọ́mú mi máa ṣe yẹta yẹta yẹta yẹta yẹta yẹta tí ń ṣe káàkiri wọn ẹni bá rí sí kí ń tí ń kàkúrẹ́tì fìdáwù ni ẹni bá rí sí ó dàdó bàlọ́ bá àwọn olókùn ìgbé tọ̀ ẹ̀rọ kan mẹ́jì gbogbo àwọn ìṣòyó sí yọ́bọ̀ ẹ̀wọ́ ẹ̀hún gbogbo àwọn tí ó wà ẹ̀dí bá ṣe àwọn ọmọ kan káti pìpẹ́ àyẹ́bí lókun o òun náà ni wọ́n àgbáìsì wọn ebi ah, ah, àwọ̀ ah, ẹ̀ bábọ̀ ẹ̀rẹ́ ń ṣe káàkiri wọn kò sí àṣà àṣà nítorí kíní kan nítorí kíní nítorí fíṣẹ̀bílì jẹ́ ìbì ní nítorí tí ó kì bàbó rẹ̀ ẹ̀sìn bá rí sí so gbogbo àwọn nǹkan báyìí ní sí báyìí ó náà ní wọ́n kọjú ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tẹgbẹ́ tẹ́lòmíì bá wá rí tọ́mọ rẹ̀ ń ṣe yóò wá ní ẹ̀fìn wọlé aláì òdodo ní kan tí wọ́n ṣe kọ́lọ̀kọ́ sàánù wa ni oníwì jù báwọn kọ́lọ̀kọ́ tẹ́ kíni kọ́lọ̀kọ́ sàánù wa ni ṣẹ́ẹ́dúró lẹ́yìn ní sí báyìí òun náà ó wà lérí àánú àmáàánú rẹ̀ sẹ́pẹ́rẹ́ sí ẹni tó jẹ́ pé kí ni kò ṣe ẹni tí wọ́n ṣe ìtò agbógun tì ẹni tí ṣe súnà ẹ̀rẹ́bí ò sọ pé súnà ọ̀gbẹ̀gbẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀sọ́ pé ó tẹ̀ mọ́ ṣe súnà máa ní púrẹ́mù ní pẹ̀lú rẹ̀ yọ́ tó bá ti fi súnà ẹlẹ̀ tí ò bá ṣe mọ́ ìjà ti báyìí láàrin àti ẹ̀rù aláìmọ́ bẹ̀bẹ̀ ẹlòmí tó yẹ pé ẹlòmí ìbẹ̀tẹ̀ pé irùngbọ̀n rẹ̀ òun ní rí la kí irùngbọ̀n tó yẹ pé tí àrùn súnà bá rí ẹni tó ní irùngbọ̀n tó yẹ pé irùngbọ̀n súnà lónìí yóò sì tún bẹ́ẹ̀ bá rẹwà jù láyé kan ni á ó rẹwà pé àbẹ́rẹ́ tó rẹwà bẹ́ẹ̀ àwa rí pé ó wá fáànù gan kọ́dà ìwà rẹ̀ ò ní jẹ́ kankan lójú wa rí sínú ọ̀jẹ̀ máa nítorí pé jẹ́ ànábì sallallahu alaihi wasallam ń pè lẹ́wà ọkùnrin òun náà ni ọgbà òun náà ni wọ́n ti há dànù ó ti hẹ́wà rẹ̀ dànù ó bá fún fún kó bí kó dàbí èkó ẹ̀dẹ̀ bá ní sẹ́ ó dàbí àfin kí

ẹ̀sìn tí ń bẹ lára àyàn òun náà ni ó máa jẹ́ ẹwà tó jẹ́ pé tí máa bẹ lára obìnrin béèyàn bá fẹ́ ẹ̀sìn bá rí sí ìfẹ́ wo máa lékún sí ni béèyàn bá fẹ́ obìnrin ní ìsìnkú ah, òun ló lẹ́wà jù láyé yìí ẹ̀yìnpẹ́ ah, onáwó náwó lérí ẹ̀kọ́ tó rí fẹ́ olóòlẹ̀ sí àbẹ̀tẹ́lẹ̀ bá rọ̀ kan ká ẹ̀nà ẹ̀bá mi bá sọ̀rọ̀ ó tún lọlé àwọn bàbá ilé ìyá rẹ̀ pẹ́tọ̀ mí wá kí ni tó wá fẹ́ sílé tán tí ò sẹ́sì lára ìwà láì òkú ìbẹ̀dẹ̀rẹ̀ pé sílé kò ní wúlò kankan fún ẹ nítorí pé kí ni yóò kápá pọ̀ bọ̀ ní àti àmà rẹ̀ onísàmà ní sọ̀rọ̀ alẹ́ sọ̀rọ̀ àwọn àlùsọ̀rọ̀ fi ní ẹgbẹ̀ẹ́gbẹ̀ ẹwà obìnrin tó bá lẹ́sí obìnrin tó bá lẹ́sí bó bá sílé ọkàn yóò balẹ̀ ẹlòmí ò sílé sí yóò ti fàwọn èèyàn sọ́yàwó rẹ̀ yóò bá àwọn èèyàn sọ́ tó òun náà mọ́ tó ń gbé sábẹ́ òun náà yóò ti bàwé yọ sọ múfẹ́ntì ẹ̀ kí ọ̀nà gbolo tún lọ tọ̀ ẹ gbolo kílò lè ṣe lọ́nà gíná ti rí ọ nàìjíríà nígbà tó lọ sí ò dágbére nígbà tí ò lẹ́sì kò mọ̀ pé ìyàmọ́ kí lọ́fẹ́ sàpẹ̀lú pé ìyẹn dágbére òun ṣe tí òun náà ṣe tí ẹ̀rí ẹ̀ lábẹ́jọ́ ọ̀yẹ́ ẹwà rẹ̀ máa mú bọ́ọ̀lù jáde fún pé tọ̀ta ní nọ́mbà ìtàlẹ́ ní àṣẹ bí bàbá kí ní tánwà ní àdúgbò pàmílì àwòsíwá ní tàbílẹ̀ lè ní ṣe bí kí ní ní nígbà tí ò lẹ́sì kò mọ̀ pé èyí ṣe kí ni èyí mìíràn pọ̀ pẹ̀lú ẹni tí ìbá ti ṣe

pé kò gbọ́dọ̀ lórí jáàbù ni ó wá dábí ní orí súnsú kéèsèrí rẹ̀ ló dáàbò bá kéèsèrí ìyá rẹ̀ ló dáàbò kéèsèrí bàbá rẹ̀ eré ara rẹ̀ nìkan ni bóun bá ń pè bóun lókun òun lóye kó mọ kọ̀m̀plẹ̀n ẹnì kan kò pọ̀ sí ẹ̀ pé ó gbọ́dọ̀ mọ́ ló ní túláàsì ó bá ṣe máa múra ní pé kí wọ́n borí wọn látòkè délẹ̀ lábàdì kankan mọ̀ sọ ibi tá ti tẹ́ ta bá lọ́wọ́ bó tí Islam ní ká máa ṣe lófin tó ṣe fún wa á ti ṣe gíní làákàí tí ò ti fi ní gbálẹ̀ ẹni tí ò bá ti fi ní gbálẹ̀ gbogbo sọ́nà àdábìsọ̀láwà lọ́sọ́lá yóò àmẹ́tí bá tí wá sọ pé ẹwà ní gómìnà kò dé bí ẹgbẹ́ wá tàbí orí bí eégún ẹwà ní ọmọ jáde ẹwà sí pé kan ẹbẹ́ pàálápàáyé ẹni pé ẹni bá mú sí láì ẹmú lọ bí wọ́n ti ń tọ́jú ìyà ká lọ lè yẹ lákàyè wò lákàyè sí dédé lórí lákàyè bá sí dédé fún àǹfààní ìwọ ọkọ náà ipé ìjọdó jẹ́ tó jẹ́ tiẹ̀ àwọn ọmọ máa ń bójú ìkan wá wọn ẹgbẹ́ ìlọ́wọ́ ọkùnrin tó bá ní ìyàwó òun tó mẹ́kún ọwọ́ mínísítẹ̀ẹ̀tì tó ń láì láàrín máa jáde lọ rọ̀ káàmì ọmọ nípa rẹ̀ ẹ̀ẹ́n káàmà ló pé ẹ̀ẹ́n ìyàwó lágbájá nù ẹ̀dìbà tó ṣe rí nù tọ̀ wọ́n ní irú ẹni báhùn tó bá ní gold yóò bá náà ti mọ gold bó ṣe ríhùn tó lẹ́yìn ìgbà tó bá tọ́jú rẹ̀ sínú ibìkan tí ń tọ́jú rẹ̀ síta yóò tún wá lọ fi sí kọ́rọ̀ kọ́rọ̀ kọ́rọ̀ ibìkan kọ́rọ̀ yàrá rẹ̀ nítorí pé kíni nítorí pé ó mọ̀ pé nǹkan yìí nǹkan tó ní eléyìí nǹkan tó sì pàtàkì sí ìyàwó ta bá wá fẹ́ sílé ó ní eléyìí ó ṣe pàtàkì ju góòdì lọ so òun ló ṣe kíni òun ló lẹ́tọ̀ọ́ ká fi pamọ́ ju àwọn irú kan báwọn lọ òun náà ló kọ́ àtọ́jọ́ pé kíni obìnrin tó bá ọkùnrin tó bá lójú òun lára kò yẹ kí gbogbo ojú ó máa rí ìyàwó rẹ̀ kí ló fà á tí háyà ìjábọ̀ ìsọ̀kalẹ̀ ṣe bí ó máa gbọ́nà lè fàtọ́ olóòlẹ̀ nípa ní sallallahu alaihi wasallam pé ìyá nẹ́bí ibi ah, ó yẹ kí ó yẹ kó ní ìmúra àtàtà àwọn ìyàwó wa àwọn ìyàwó rẹ̀ pàtàkì lọ sí wọn múra pé àti kèfè yìí àlùbáàbò wà ìfà àti àníyàrí àníyàbú àtolójúlé bú àtolójúlé ogun wọn wọn abojú wọn wù ìyàwó ànẹ́bí ibi ó yẹ kí abàtí wọn sọ̀rọ̀ ìjẹ́ kò pẹ́ ìyáyà ayàsọ̀ kàlùfà nàbí sallallahu alaihi wasallam ìfà àti pé sọ fáwọn ìyàwó rẹ̀ nínà àlẹ́ ìdínà so Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ mi máa jẹ́ pé tí wọ́n bá sọ̀rọ̀ báyìí bá mú báyìí ayọ́ sọ̀rọ̀ báyìí so lànàmì sallallahu alaihi wasallam sọ pé gbogbo àwọn ẹ̀jọ́ kọ̀ọ̀kan wọ́n máa ní ẹni tí Allah subhanahu wa ta'ala ẹ̀tí bá wọn sí al-muhaddathun Allah subhanahu wa ta'ala máa bá so àdébí tó ayé pé bá bẹ́ẹ̀ nínú àwọn ìjọ mi ni wọ́n bá rújọ bá jẹ́ nígbà táwọn ìyàwó àdébí tí wọ́n ní wàhálà tí wọ́n dààmú àdébí wọ́n wà lọ́wọ́ jẹ́

ipe Allah subhanahu wa ta'ala tó bá wù ó sì ṣe kí Allah subhanahu wa ta'ala tánàbí bá fọ ogbó ilẹ̀ tó ló wòfẹ́ imá bẹ̀ẹ̀sẹ̀lẹ̀ rí kó wá pààrọ̀ àwọn nǹkan fún àníbà tó dá fẹ́ ló ní pé kí ló fa bí ẹ̀ òun wà láwá ń fẹ́ lónìí kéèkì gbogbo àwọn èèyàn àtolójú rẹ̀ àtolójú bú látàmọ́sí kí ni ká máa rí òwò rẹ̀ problem rẹ̀ àmọ́ lò já ní jákùn ti pọ̀lú ẹ̀dìbà rẹ̀ ṣe ìtọ́nà ti ń tẹ̀lá wọn kan ṣe ìtọ́nà ti ń tẹ̀lé wọn lọ́jẹ́ díẹ̀ jákùn ti pọ̀lú ohun tó jẹ́ mú rẹ̀ kò sí bíra lára rẹ̀ sójò lára rẹ̀ òjò wípé ìyàwó mi lélẹ́yìí irú ẹni bẹ́ẹ̀ tó bá rọ́kùnrin ọlọ́kùnrin pẹ̀lú ìyàwó ẹ̀ kò ní tún ká lára ẹ̀ kó rọ́kùnrin ọlọ́kùnrin tí ń bá ìyàwó ẹ̀ sọ̀rọ̀ ẹ̀dìbà àti ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí nísìnyá yìí fọ́nà ọkùnrin ọlọ́kùnrin ni ó sún rẹ̀ pé tọ̀ tẹ́ bá délé ẹ máa bá ń kíyàwó yìí ẹ̀dùbà lẹ́yìn tí èsẹ̀ bí ẹ̀dẹ́ ìbẹ̀rẹ̀ kan tó mọ̀ káṣẹ́ ìlú ọkọ̀ ní àrẹ̀bá kí wọ́n dáadáa ah wọ́n náà ìsì gan ẹ̀dẹ́ àti ìpínlẹ̀ so ogun ilé ìsìnká ìpọ́ ẹ̀kọ́ fún ìjẹ̀kọ́ wò rẹ̀ pé kí ni kí ni ti lélẹ̀ ẹ̀dẹ́ àti àrùwá ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn mé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí tán wá di àdàyò sí ẹ̀dẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ó ti kíni ó di àdàyò yóò wá ìbáyìí ti àbúrò rẹ̀ wálé àbọ̀ rẹ̀ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ wà wálé kò ní sí kò ní sí kò ní sí ilé tí wà ní ẹmọ sọ fún mọ́mí kí ní pé ẹmọ ẹmọ dáńkà rẹ̀ lẹ́yìn yóò wá wọlé ẹ̀lú àrẹ̀ sí tí ò sọ kan lé òun wà ń jòkó yóò sì jẹun yóò sì gbéṣẹ́ yóò sì lọ ẹ̀lú àrẹ̀ sí yóò sì lọ bẹ́ẹ̀ yóò sì lọ so ìyàwó tó máa fọ́kọ́ lé nílé yàpọ̀ pé ọ̀rẹ́ wọn wá lé kọ́lá àmúdáná fún ọgbẹ́ nílé òun tó máa kọ́kọ́ lè bí i àbájì bá ń kí a nínú wọn àrùn wọn àbíṣẹ́ sí àwọn wọn tọ́jú dáadáa ẹ̀dí bá ṣe pé gbogbo àwọn àìyá ni nígbà tó sí ń bẹ̀ tó ní kí ọlẹ́rẹ́ máa lọ ìyàwó kí ló mọ̀ tó lè tẹ̀lẹ̀ gbogbo àwọn kan báyìí Islam gbìyànjú láti kí láti dínà fún wa ká má máa wà pẹ̀lú obìnrin olóbìnrin ká má wà pẹ̀lú obìnrin olóbìnrin obìnrin tá lẹ́tọ̀ọ́ sí káfẹ́ ká má wà pẹ̀lú ẹ̀ láwa nìkan tá bá wà pẹ̀lú ẹ̀ láwa nìkan ṣe fáwọn mìíràn kẹta wa tẹ́ẹ̀ bá fi wà ní pẹ̀lú obìnrin obìnrin olóbìnrin Israel ìtàlẹ́ o máa sọ tiẹ̀ fún ọ níbẹ̀rù ọlọ́sùn bá nàkàlà bá ti láwà lọ́kàn yà sí onímọ̀lẹ́ ní ọmọ rẹ̀ àmọ́ pé kò ní máa ṣí ìgbàgbà lọ́nà ìyà ìwọ̀ ni wọ́n yàtọ̀ pé sáré ọmọ sọ wọ́n ní pé èyí tó bá lọ lè kí ọmọ ìbá ikọ́ ètò ìwà lẹ́sẹ̀ sí ó tó láwọn sọ pé nígbà tí ó ní ṣe pẹ̀lú nǹkan tó ní ṣe pẹ̀lú ìlà yóò sì máa sọ ọkùnrin náà pé ẹ́ ìwà sí ìyàwó ọ̀rẹ́ ìbá yìí èyí sì ti kan ní wọn wá sí wọn ká lùkú lẹ́nu wọn náà lẹ́sọ̀ láwọn àti láti ní omi jẹ́nà rẹ̀ pa àtàwọn mi wá fún wa àwọn tàbí wá bẹ̀rẹ̀ àwọn ẹ̀sọ́ náà pé ẹ̀ tó wá jẹ́ wá nínú ọkọ̀ ọkùnrin kan àbúrò ọkọ ẹ̀gbọ́n ọkọ á àlẹ́ ní àlẹ́ àmú ẹ̀gbọ́n àlẹ́ ní ilé ìgbọ̀ngàn ní ikú ìgbà yóò ti pa ọkùnrin mà ògàngàn ní ikú so òun wá ní lónìí tó pé ọ̀pọ̀lọpọ̀ yẹn lónìí àtòkùn àtàbúrò ẹ̀ òun ó jọba gbé pẹ̀lú ìyàwó ẹ̀ ọkọ tí ó tí wọ́n ṣiṣẹ́ lábújá àmábúrò ọkọ pẹ̀lú ìyàwó àtàwọn ọmọ àwọn ọjọ́ gbélé ẹ̀dẹ́gbà rẹ̀ sí so ní ti báyìí kí ni òun lè ṣẹlẹ̀ lábúrú yóò wà ní ẹni tí bá búrò òun ni tó bá rí ìyàwó rẹ̀ òun náà ló gbé lọ síkítù òun náà ló tẹ̀lé lọ síkítù bá fẹ́ ṣe òun náà ló bá ṣe gbogbo nǹkan tó bá fẹ́ ṣe wọ́n lè ní ti báyìí kéèyàn ọjọ́ máa ń ṣe gbé lẹ́nu láàrin wákàtí méjì lásán yẹn lọ́kùnrin àti obìnrin ṣètàní òwò àti wálé ẹ̀jọ́ ń gbé ẹ̀dí bá ti ọ̀pọ̀lọpọ̀ ilé ìyá fún ti ṣẹlẹ̀ lọ àná mi pé ní àdìmọ́ tó gbé ẹ̀ ní fúra ẹ ti ní mọ̀tàmá rẹ̀ sí pé a ti bá kúrò mi ni ó sì ni ó sì mọ láyé pẹ̀lú ìyàwó ẹmọ́jà ó pé bọ́yá kò wá bálàkà ìmú ìdí òbá ti bálàkà ìmú ṣẹ̀rí àkọlá check ẹ̀dí bá ṣe lákà check tí wá ti pé kí ní òbá lákà check lákà ìyẹ̀wò straight ni kìí pé ṣẹ̀rí àlá ni ẹlọ so òun náà ni ṣẹ̀rí àìsàn ṣẹ̀rí àtó pé ní ṣẹ̀rí àti ìṣúná so ibi tá a ti lọ òun náà ni pé ni ẹ fi áyà Allah subhanahu wa ta'ala ẹ má fi gba nǹkan nǹkan kíkiri ẹ̀sìn bá rẹ̀ sì kájá fúkẹ́ tí ò wúlò rárá kò tó ọlárẹ́dẹ́gbọ̀ pé ó tó ọlárẹ́dẹ́ kìí àmọ́ kí wá ló dà wọ́n ara rẹ̀ sí so ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí bí a ti lọ ni pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí òun náà ni pé súnà nàbì sallallahu alaihi wasallam náà lọ́la ẹwọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn lónìí tó bá wá kan káfí nǹkan síyàn lọ́dọ̀ tó bá kan káfí kápọ̀ kàtáyàn wọn wà ní á ah, èmi máa láì kí n bá wàá lọ súnà ṣe bísínẹ́sì ẹwọ́ àmì á ah, ìmọ̀lá ìkípa àwọn sí business ẹnìkan jọ kan mo ní àwọn ọ̀gbẹ́ ra adìẹ àmọ́ kò tí ìwó lọ ẹni tó sanwó ọgbà ọgbà ní á ah, ní àbúwá ó gbà náà ní pọ́blẹ́mù so wọ́n kò pé sùhàdùlà ó gbà pé àlùsù náà ó gbà pé wọ́n lòdòdò ó gbà pé wọ́n ní àmọ́ náà tó bá pè tọ́sí wọn lọ́dọ̀ ọkùnrin ìjàmbá rẹ̀ kí ló ní tó yẹ pé ibi nǹkan tó ti láǹfààní ayé nìkan òun náà ló sọ̀rọ̀ bá ìṣòro wọn. ọ̀dọ̀ ẹ̀mí ìfẹ́ ti bá yá lójọ ọmọ ìlú wa yà wọ́n tán ọmọ tí ò yá wọ́n sí tó ní kó fẹ́ mọ́ sílá ní sọ̀rọ̀ àwọn ẹ̀rọ sílá kan bí àjẹ́ tó ti lẹ́nu tó mọ̀ pọ̀ lórí ẹ̀ tó ti lẹ́nu tó mọ̀ sanwó léwé rẹ̀ tó ti ní bàbá mi tó ti ní ìyá mi tó ti ní bòbí tó mọ̀ gbé òun ní gbogbo àwọn ọ̀gá tí wọ́n mọ̀ nípa ma wọ́n bá ti ní tó máa ṣe lọ́wọ́ oṣù àlọ́kọ̀ọ́sí àká tó pàdé àti pẹ̀lú rẹ̀ máa àmọ́ tó wá di pé ọmọ wá ya ìyàkuyà tán tí wọ́n wó owó owó ìwò ìwò rán gbà wọ́n wá láti pé tọ́ solution ní sílá ìlà ìṣúná ọmọ akáwọn yóò máa rí ní pé tí wọ́n ti ṣúná nígbà tó bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ nínú gbó ìbá fún jára sí ẹ̀rọ ìbá wọ́n bẹ̀rẹ̀ sí ju oríṣiríṣi fún pé ẹbí tó jẹ rẹ̀ ẹbí bá ti eléyìí ẹbí tó mi rẹ̀ eléyìí ìrántí eléyìí ọwọ́ ìjọ ojúmọ́ ní pelékè sí níbi ìbàjẹ́ nígbà tó wá tó wá ní ìpẹ̀tà náà tí o wá ti kankan máa ẹ̀ wá pa ọ̀dà ọ̀dà ọ̀dà náà ìdá ọ̀dà òun ti máa ọ̀dà máa bẹ̀rẹ̀ lágbájá sí mi lágbájá ọ̀dà ìwé léyìí àdàṣe fúra ni ìdí ń ṣẹlẹ̀ ní ṣe pé yẹn ní láwùjọ. ládùúgbò kan bẹ tó jẹ́ pé bàbá kan bẹ àwọn ọmọ rẹ̀ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni wọ́n ọmọ alákọ̀ọ́ tó bí ẹlẹ́gbẹ́ òkùnkùn ni òun náà ló bá lọ ọmọ rẹ̀ míì náà ẹlẹ́gbẹ́ òkùnkùn ni ó tó wá lọ́mọ míì náà tó jẹ́ pé òun wá jẹ́ òfìsì ẹni máa ń sìn kò sí ọmọ ìkánú ọ̀tá àbá rẹ̀ ẹ̀dẹ̀bà nínú bá rẹ̀ wọ́n yà báyìí wá ń sọ fún wá sí ẹnìkan nínú àwọn bọ́lá àti pé wọ́n máa ń láti gbó àwọn aláta tí wọ́n pè wọ́n mẹ́rin àwọn tó múlẹ̀ mẹ́rin àwọn tó ti ká wọ́n máa ń fún pé pé wọ́n máa dára parọ́ mọ́ àbáwọn wá lù sí wá pé ìpalẹ̀ kó sì máa pe àbúrò rẹ̀ náà kó náà máa tẹ̀lé yín kó náà máa tẹ̀lé kó náà máa tẹ̀lé náà sí ó sì yìí tó bá jẹ́ pé ó bá lù ní bá bá wà ní bá bá lù ní

kọ́lá wa bá náà ṣe yóò jẹ́ kọ́lá kò ní náwó yìí kọ́lá kò ní ṣe báyìí iye ní wá ní tó ṣe òkúlẹ̀ fún náà ní ẹgbẹ́ ìṣòkòtò rẹ̀ ìṣòkòtò rẹ̀ dé iná ní irúgbà rẹ̀ iná ní mo ní ó lọ lè pa wọn wà á wọlé tó bá ṣe pé lẹ́yìn náà ní ẹ̀mọ́ sí pẹ́ bọ́lọ́run wàlá ìwà máa fi wàláì ẹwọ gbọ́nà òun yẹ kò bá mọ̀ tuntun tó orí àwọn akẹ́bá yìí wàláì orí ńláńlá ní fún ẹni tí ọmọ ẹ̀bá fi lé òbí tó ọmọ ẹ̀bá jíjọ́ kan tó wá wo sòkòtò rẹ̀ tó wá ní ààbò ah, tí ó mọ̀ tẹ́ ní sí wàláì tó bí wọn kó tó mọ̀ ẹ̀fẹ́ wà lọ́sàn nítorí pé kí ni o ti ní garanti pé ah ìwọ̀n kàbá ilẹ̀ ẹgbẹ́ fún ọ pé tí yọ́dún ọba ní wọ́n ń sa àwọn ọmọ kí ládùúgbò wọ́n ń san àwọn oníbìtìlà ládùúgbò láíláí wọn lọ́kọ̀ ọ̀rọ̀ rẹ̀ sí yọ́gbà ní pé wọ́n ń kó àwọn amúgbó káàkiri pé àwọn ọmọdé mú gbó nì láíláí wọn ò ní yáyé yìí ìjọ tó bá ń gbọ́rọ̀ yìí láti mẹ́ta tó sọ ọwọ́ sí àwọn ọ̀daràn kan àyàrẹ́ oníṣẹ́ gbẹ̀rà pé ẹlòmíì ní sọ́wọ́ ìròyìn àwọn mẹ́ta tó bá gbọ́ báyìí pé sọ ọwọ́ sí ẹ̀sìn fún àwọn ọ̀daràn kan ní ilé nàìjíríà báyìí àyàrẹ́ ó ti ga àgbà tó bá ń kà wọ́n tán tí ò wá sọ fún ọmọ rẹ̀ bẹ́ẹ̀ àyàrẹ́ ó ìgbà mélòó láyà ìwà ló máa ga tòbí tó bá ti gbọ́n sínú báyìí ọmọ ìwà bí ọmọ rẹ tó bá gbọ́ sẹ́ni bá gbọ́ tí wọ́n ń wọ́n sàmá ìpè kọ́ lọ́wọ́ yàrá ọmọ rẹ̀ wò pé sùn ti sùn tí o bá ti sùn yóò pé o dára wà lórí àwọn ìyá rẹ̀ <laughs> òun náà lójú pẹ́ kó tó wọlé kò ní ẹ̀bá àwọ̀ láíláí ìgbé àbí tó pẹ́ kó tó wọlé àbí mú ó lọ́dọ̀ àwọn àbí mú góòlì ẹni bá mi sí àbí wà lọ́lẹ̀ ṣáì gidi kan kò ní sí lọ́kàn rẹ̀ láíláí ẹni bá mi so eléyìí orí láíláí ló dé fún yàn tó wá wá sílé tó wá sáàmù ẹni bá mi sọ wá sáàmù lọ ẹlòmíì ẹlòmíì abiyamọ òbí mi bẹ wàláì tá a ti gbọ́ ní pé ẹ lábẹ́ tí èdè lórí ó fẹ́ fi lélẹ̀ ọmọ yìí kéèsọ ọmọ ọwọ́ tí ó nù ló ń jẹ́ o ẹ̀dìbà kéèsọ ọmọ ọwọ́ tí ó wẹ̀ kú o kéèsọ ọmọ ọwọ́ tí ó yàgbẹ́ tí ó ní bàbá wa sábà fún bàbá wa sábà fún o àgbàlagbà náà ni o kì í pání o àmọ́ torí ẹ̀ lè sáàmù kí ló bà tó gbé wá sáàmù ní ìsìlá ìjàgbá yóò bàbá rà ní so solution náà tí wàá jọmọ yóò yà báyìí wọn wàá jọmọ yóò yà tán gbogbo àwọn òkè súnmọ́ ẹ̀ wà lórí ọlọ́run sọ àwọn ọmọ sára yẹn gbà á òun nígbà tí wọ́n bá pẹ́ lómi lé pé tí àwọn tó hàn tààrà bá ní lò tó sì rí ìlànà aláìní máa wọn kan ṣe pé ìgbésí ayé tí wọ́n ń lò tẹ́lẹ̀ ìgbésí ayé àlọ́ club àlọ́ pàtí àṣòwò àjọkà ní wọ́n sì wá ní ìmọ̀lẹ̀ sọ́nà àlẹ́ sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ wọ́n sì kò wọ́n ní ní sí àgbẹ̀ wọn. wọ́n wá lù wọ́n wọ́n lu ẹ̀ lórí ní ọdún ọdún ní ẹ̀sọ́ lọ́dún wa wọ́n sì ń di ajá إلا أن يؤمنوا بالله العزيز الحميد وسنة كتبها تبي إذ سنة لنا nínú àwọn tá à ń sọ yìí sí àdúgbò wa bẹ̀rẹ̀ pé wọ́n ń gbó ládùúgbò wọn wọ́n sì máa wọ́n tán kó sì sí àdúgbò wọ́n níbẹ̀ wọ́n àwọn eléyìn wọn bèèrè àlàáfíà àwọn tí wọ́n ti súnà ẹ̀wọ́n bí àjẹ́ wọn wọ́n ní pé wá wá kàkànlá nínú àwọn tí wọ́n mú gbòmù wọ́n ní àkíjẹ wọ́n ṣe wọ́gán àwọn tí wọ́n mú gbògán wọn ò tó lẹ́wọ̀n wá bá wa gẹ́gẹ́ ìtọ́wá tó lẹ́nu wọn tẹ́kọ́ tó òun náà ní pé ìyẹ̀jẹ̀ eléyìí ní alábẹ́ ẹgbẹ́ ẹkú gan ẹjọ́ àti ìkẹ́lẹ̀ pé ẹ̀jẹ̀ lè wá ládùúgbò wà láì lójó lè pé ẹ̀jẹ̀ lè wá lẹ́sẹ̀ ẹ̀ nígbà tó lè pé ẹ̀jẹ̀ lè wá lẹ́sẹ̀ àti bá ṣe ó ṣe tú kí wọ́n á ní lábẹ́jálẹ̀ ló wá sọ fún wa ẹ̀jẹ̀ bá wà láì lábẹ́jálẹ̀ ló wá sọ fún wa òun náà ni ó bẹ̀rù ilẹ̀ wọ́n sì máa mú mara àmẹ́ni táwọn sẹ́sì àmà fi ajé so eléyìí ká gbé ẹ̀ láti gíní ká kíyèsí láwùjọ wa so àwọn náà wá sẹ́sì káwọn tó rí pé bẹ́ẹ̀ nìkan bí ajẹ́mí òun náà lọ́sọ̀ hàn ó dáná sọ fún wa pé wọ̀ ìyá yá pàtàkù èmi ni ẹ páyà ẹ̀sìn bá mi sámẹ́nà kọ́lé ìlà sábà pèsè sámẹ́nà ó lè jówó ẹ̀sìn bá mi ó lè jówó ó lè jẹ́ bẹ́ẹ̀ iyì kan ìyá ní ó lè jẹ́ bẹ́ẹ̀ àǹfààní kan ó lè jẹ́ pé bẹ́ẹ̀ àtàwọn ayé kan ìyá ní kí gbogbo ẹni tó lówó láyé ní síláyé gbogbo wá ti wọlé tó kò ní mú kankan bẹ lọ àti àmà nínú wọn wọ́n rẹ̀ ń táwọn fámìlì bá kó nú débi pé wọ́n ara wọn sí pẹ̀lú mọ́tò àwọn sí pẹ̀lú góòdì ẹ̀dí bá mi sọ wọ́n tà wé sí ẹni mọ́tò wó jẹrà mọ́lẹ̀ ilẹ̀ náà ni kò wúlò fún un ta ló sọ pé yóò bá yọ̀nù pàdé láti àmà ní òkú yóò bá lọ́wọ́ mọ́tò ẹ̀dí bá mi sọ yàrá àwọn òwúrú tó kúrú ni Allah subhanahu wa ta'ala ti sọ fún wa pé yàrá ká má ṣe kíni ká má ṣe irun kàláwọn ó wá sọ fún wa pé wala talbisul haqqa bil batil wala talbisul yàrá tara rẹ̀ yàrá tó ní yàrá tó máa wù rẹ̀ tó a ní màá sọ ma pé àwọn àti sọ̀rọ̀ yìí ló wà láwọn ẹ̀rú bẹ́ẹ̀ wọ́n máa sọ pé ẹ̀rọ anábì ẹ̀rọ àti àwọn pé òjíṣẹ́ nílò ìtọ́ àmọ́ tó ṣẹlẹ̀ ní pé àkíyèsí gba ayé lára sí ẹ̀rọ àti ìṣẹ̀lẹ̀ lọ́dọ̀ tàbí ẹ̀rọ sì wọ́n òdodo wọ́n sọ òdodo pé kí ni ní àdéhùn òjíṣẹ́ ni àti wọ́n mọ̀ lọ́kàn wọ́n wá pa òdodo tó kù rẹ̀ ìgbé mi ní pé á gbogbo ayé wọn láti fi sí wọ́n ti mọ̀ pé ìbéèrè tó nà ní pé yọra ló lẹ́yìn ìgbà àwọn àgbẹ̀rọ̀ bá ti di abẹ́ òdodo so ọ àwọn sùpánù wọn tààrà wọn wà á tún ta àrùn ẹ̀ ti mọ̀ dájú lẹ́yìn náà tó bọ́rọ̀ sí ní àwọn onímọ̀ sọ fún pé ọ̀rọ̀ yìí gbogbo àwùjọ tó bá ti pé ìbàjẹ́ àti àti irọ́ àti dáadáa àti òdodo tẹ́ ẹ̀ bá ti ń jẹ méjì papọ̀ tẹ́ ẹ̀ ló kí àtàwọn èèyàn èèyàn ti mú ìwà nínú àwọn àwọn èèyàn òjì ẹni máa ń lo ọgbẹ̀ mọ́ra wọn nínú ọ̀rọ̀ ẹ̀sìn téèyàn wá irú ẹ̀ pamọ́ téèyàn fi kéde téèyàn ò ṣàlàyé rẹ̀ fáwọn ìyàláwùjọ àbí táwọn èèyàn wá béèrè nípa pé alágbájá báyìí ní báyìí lórí ní ìbéèrè tòótọ́ lọ́fẹ́ mọ̀ nípa rẹ̀ téèyàn wá pamọ́ tó ṣàlàyé fáwọn èèyàn eléyìí bẹ̀rẹ̀ tó sèkìní tí ń fi irọ́ tí sèkìní tí ń dà pọ̀ kúrò àbáwá ṣe sọ́ọ́lì sọ́ọ́lì nù lọ́sẹ̀mí wàhímà ọ̀la wọ́n ní pípa nǹkan mọ́ ibi ọ̀nà méjì ni àwọn kan bèèrè lọ́wọ́ pé ṣé ẹ̀dá wá bèèrè lọ́wọ́ ẹ̀ tí ó bá sọ òun náà ní ọ̀pá nǹkan náà àbí ẹ̀dá wá bàá náà tí ó ti sọ ṣé òun méjèèjì ẹ̀dá wá nítorí pé ìbéèrè àtọ́là àṣùhàn eh, abẹ́rẹ̀ kan lọ́wọ́ yẹn kí máa jẹ́ kí ni bìlìsánì hàn gẹ́gẹ́ bí sí máa jẹ́ kí ni bìlìsánì mọ̀kọ́l ẹlòmí ò wà ní síwá abẹ́rẹ̀ pàṣíwá ẹlẹ́kùn kí ni ìdájọ́ kiri kí ló fi bẹ̀rẹ̀ o bìlìsánì mọ̀kọ́l ahọ́n ló fi bẹ̀rẹ̀ àmọ́ bìlìsánì hàn àwùjọ náà nígbà míì àmọ́ bẹ̀rẹ̀ òkú kíkà sọ̀rọ̀ ló bá ti ń ṣẹlẹ̀ nípa àgbà yìí àwùjọ tá a bá wà báyìí ní ìbàjẹ́ wà bẹ́ẹ̀ wọ́n ń ṣe tí wọ́n ń ṣe àdáda lẹ́yìn kó àhán àwùjọ yẹn ẹni sọ pé kí ni àwọn ní ìdíkà sàlàyé nípa òdodo tàbá wá dákẹ́ tàbá sọ owó eléyìí ìyẹn náà kó sínú àwọn pàdé yẹn àwọn tó pa ayé àwọn ọ̀sán àwọn ọ̀sán àwọn tó pa wọn. tó a ṣẹ́gun wá sàlàyé wá síwájú pé àwọn ìbéèrè ti wá àwọn ọ̀nà bí màá fẹ́ ṣe pé èyí ó gbà pa nǹkan máa ń tẹ̀ òní sọ tí ó sì ní kó sínú pé kí ni pé yẹ pa ayé àwọn ọ̀sán àwọn ọ̀sán rẹ̀. wọ́n ní bóyá lápò ìgbé nísìnyí bóyá ìbéèrè tẹ́jú wá béèrè bóyá sùhánì ìṣì hàn ìbéèrè obìnrin tẹ́sì rẹ ẹgbàáyé obìnrin tẹ́sì rẹ ni wọ́n náà mọ̀ pé ẹni yóò mọ̀ ẹ̀dùbà ọ̀sán ó mọ nǹkan yìí wọ́n á béèrè lọ́wọ́ ìpínlẹ̀ ìdájọ́ kí kó fi wò bóyá pé nítorí náà máa wọn bóyá wọn náà máa òṣèkù nínú ilé ìtura ìpínlẹ̀ ìpínlẹ̀ ìdálò ìdálò ilé olówó ẹ̀dùbà ọ̀sán àwọn ìbéèrè mi tún wá ń pé kí ni àwọn sùhánì ìpínlẹ̀ àwọn béèrè pé béèrè fìtínà tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ kí ni ó fẹ́ fi dá fìtínà rẹ̀ kò sí kankan tó lè fi mẹ́sẹ̀ rẹ̀ tó eléyìí ti ra iṣẹ́ fún mi ìlú ọmọ ìmọ̀ látara owó ẹni bẹ́ẹ̀ ẹgbẹ́ bá ti mọ̀ pé fìtínà ni máa wá káàkiri pé abẹ́ tó jẹ́ pé tàtàkùrù kófàs ọbẹ̀ máa wá jẹ́ àwọn tó jẹ́ pé ṣẹlẹ̀ àti ṣẹlẹ̀ àgbàlá ìwà pàpẹ́ ẹ̀ lè ṣe wọn ní bí ìyẹn lè ṣe ó túmọ̀ pé bí ẹ má ṣe ni ó lágbára ó lágbára lábẹ́ àdìmíyàn òtí ẹ má ṣe fi sí ọdún bẹ́ẹ̀ àwọn kófàs yìí ẹ̀lẹ́ ìkọ́lẹ̀ ẹ̀lẹ́sẹ̀ ẹ̀lẹ́sẹ̀ ẹ́ sìgá wọ́n ní wọ́n ní kíni tó dájẹ́ ìbámu sìgá ẹ̀lẹ́bà tó dájú ní sìgá àwọn ọmọ bíbẹ̀ láwọn ẹ̀mí màláwùjọ wà láì ẹ̀lẹ́kùn ẹ̀lẹ́kùn lọ́dọọdún ẹ̀lẹ́kùn sẹ́yìn lè tó jẹ àwọn christmas yóò lè tó bẹ̀rẹ̀ lọ́dún pọ̀ dáa ẹ̀lẹ́kùn ẹ̀lẹ́kùn sẹ́yìn lè tó jẹ àárẹ̀ àárẹ̀ ń bẹ nínú ọkàn irú àwọn báwọn sábà ti sàlàyé fún ọ tòṣẹ́ tó wá sọ pé láàpùjúwe rẹ̀ ipe ẹni tó wá pé nǹkan lọ́wọ́ yẹn láàpùjúwe tó wá yá ipe àìrí ní pé mo ti padà bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ka àwọn ọmọ láti béèrè ṣé kò ní ìwẹ̀ máa ti rẹ̀ lẹ́yìn ìpè mí ìdẹ́sẹ̀ pé yóò ní pọ̀tàbalẹ̀ sí pápá àpá kan láàpùjúwe láti bá dára dá àwọn pé ọwọ́ àwọn amáàlì wà ní wọn ní pàtàkì ìdíjẹ́ ìdíjẹ́ yíyá ọwọ́ àbí iná wọn padà wá ní ọwọ́ wá ní ẹ̀ pé mo ti wáyé wáyé wáyé wọn padà bẹ́ẹ̀ lọ́wọ́ ní ìlú mẹ́lẹ̀ yìí kò ṣe ń wú àwọn bá ìyàwó sí owó ìsàlẹ̀ nítorí pé kíni ó ti ní onímọ̀ bàbá rẹ̀ sí pátó wa ẹ̀dà àkọ́kọ́ ó rọ̀ kó má lò pẹ̀lú àlàyé tó ṣe kọ́ tí ọba tó wá ń sára yóò kó wá tó ṣe fún ó tó wá ti lé pẹ̀lú ilé ìlú ìwádìí kíni ló wà lọ́wọ́ kàwé ìgbàlẹ̀ ìgbàlẹ̀ àti ní Allah subhanahu wa ta'ala tó kìlọ̀ máa ń bẹ̀rẹ̀ lórí àlẹ́ sọ̀rọ̀ àwọn àlẹ́ òṣèlú àmì rẹ̀ báwa fún àwọn àìlúmọ̀ rẹ̀ náà fún ẹ̀rọ lọ́wọ́ àwọn ọ̀tàlá tí ọ̀rẹ́ báwọn èyí àti gbogbo wa náà àníṣe wá kìlọ̀ bá lùmọ̀ rẹ̀ ṣe pé ànábì ní àkọ́kọ́ àwọn tí wọ́n kọ́kọ́ jóná síwájú ọ̀gbẹ́dà ti àmà ànábì ka onímọ̀ kan fún wọn ẹ̀dí bá rí sùn so onímọ̀ tó yẹ pé ní ó ń fi ìmọ̀ pamọ́ yàtọ̀ kò ṣàlàyé ìmọ̀ fáwọn èèyàn so yóò wà ní àwọn tí ó kọ́ sí kíni tí ó kọ́kọ́ sí kíni tí ó kọ́kọ́ bí àjẹsíwájú ìgbéde àti àmà so ànábì sọ wá àwọn sọ وإن الذين كفروا من بني إسرائيل على لسان داوود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون ó ní Allah subhanahu wa ta'ala ní wọ́n ṣẹ́bi lé àwọn kan nínú àwọn àwọn tó ṣe bèbè nínú àgbàlẹ̀ sọ̀rọ̀ yìí lórí ahọ́n àlẹ́bí ìyàwó àti ahọ́n àlẹ́bí ìsá ọ̀rọ̀mẹ́yẹ láàrin kan nínú asọ́ ọ̀gánú ti àtẹ̀lù kí n torí pé kí ni kò tẹ̀lé àṣẹ wọ́n ti kọjá ààlà kánú láyé tànà àwọn àkókò àlùfáà lò Ah, ó ní tó ní wọ́n máa ṣe ní wọ́n torí ẹ̀sẹ̀ bí wọ́n ni pé láyé tànà àwọn àmúkà ní màálù wọ́n kì í kọ́ àìdá tó máa dá àwọn ẹ̀sẹ̀ láwùjọ máa dá àwọn ẹ̀sẹ̀ àìdá láwùjọ tó láti lọ́dọ̀ tèmi ẹ̀dá àti òkú yóò ti ṣe ẹ̀dá àti òkú yẹ yóò bá ti kàwá òkú yẹ tó eléyìí àwọn subhanahu wa ta'ala ó torí ẹ̀sẹ̀ bí àwọn kan ẹ wá lu àwùjọ wa lónìí àwùjọ ìbàjẹ́ àwọn ọmọ ojú bíbàjẹ́ láì ẹ̀dá àti òkú sí ọ̀ àdáadáa làwọn máa ń pẹ̀lú àwùjọ lò àwọn tó bá yẹ kí wọ́n ṣe dáadáa àwọn yóò máa kọ̀ fún àwọn tó bá ń ṣèbàjẹ́ wọn ò ní kọ̀ fún wa wọ́n làwọn nínú àwọn tó bá ń ṣèbàjẹ́ ní wọ́n máa máa lò wọ́n lórí àwọn tó bá ń ṣe ní lórí àwọn tó bá ń ṣe dáadáa èmi pé israẹli àdúrà wà láwùjọ kan lápára ní sọlá wà sáwọn pé ìsìlámù dáadé jù ẹ̀dùn àti ṣe pé yàní ìdíjẹ́ màálù yóò wà ní múkàlù ìdíjẹ́ múkàlù yóò di màálù ẹni tó jẹ́ dáadáa ká mọ̀ pé dáadáa eléyìí ló wà ní àìdá lọ́dọ̀ àwọn èèyàn ẹni máa ti ṣe òun lọ́la ìyá ìdí máa ń jẹ́ àìdá olówó àti àìdá lọ́rọ̀ àwọn èèyàn ẹwà ọ̀dọ́ wa lónìí ẹwọ tí àìdá ẹwọ bí ìdá àwùjọ dálẹ̀ lónìí tó fi wá di pé tó bá lówó sí ìdá àwùjọ lónìí wọ́n máa sọ pé ní ìdókòwò fẹ́ òbí rẹ̀ ẹ̀rọ agbára tó fi rẹ̀ sí kùn wọ́n ti wá rí ìfẹ́ tó bá lówó sí ìdá àwùjọ sí báyìí òun lẹ ti ń ṣe mọ́tàm tó jẹ́ pé kí ni ó ní ìka ṣe ìkárù ìkárù rẹ̀ ó gbogbo tí ẹwà kò gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wá ní gbogbo àwọn kìí sí ìsìláwọ̀ àdáláyé tó fi láwùjọ ẹ̀tọ́ bá takò wọ́n rí ismail wíwà tó bá tó takò ìpìlẹ̀ kan nínú islam tí ó sì sínú islam láàbí ìrùsùn ìwádà ìjọba kò sínú islam nínú ẹ̀ tuntun kọ́lá kò sínú islam nínú ìpìlẹ̀ àmì tó bá wá takò ní ìsìn yóò wà láì tó ilé yìí àwọn ọ̀tá náà sọ̀rọ̀ àwọn ọ̀sán náà fún ìpa pé àwọn àdùnnà ń bọ̀ tó pé gbogbo àwọn ọ̀tá báyìí àpẹẹrẹ àwọn àpẹẹrẹ táàmù rí òun náà ìlú ẹ̀dá ilé ìwòrò ìlú ẹ̀dá ilé ìyẹwà ẹ̀mẹ́ta àpapọ̀ mọ́ra wa bẹ́ẹ̀ bá sàlàyé sí fáwọn èèyàn á báyìí lé ibi báyìí lé ibi ẹ báyìí lórí lóòótọ́ àwọn sábàtúrọ̀ wò ó pẹ̀lú àwọn tó tún ṣe náà sábàtúrọ̀ yẹn ká gbogbo àwọn tó fi ṣe ẹ àtàwọn fi gbogbo ẹnu sọ pé kí ní bá àwọn táyé yá ẹ kí ló bẹ́ẹ̀ lọ́gbọ́ yẹn rẹ̀ ẹ tó ń ṣe pátápátá fún wá bí ìbéèrè lọ́wọ́ rẹ̀ tí ò yé pé pé ìbéèrè tó wá ní gbogbo ẹ̀ máa mú ọwá ní bí o wá sọ pé pàtó ni tó máa kó rẹ̀ òun ra gbà láì jẹ́ láti pé láti kò bá lọ. kò sí gánà tó tẹ̀sán kí ni kí ni máa ba ìdájọ́ kí ní ìlú kò túmọ̀ ní pé ó wá mú wọn tó tọ̀hún pé tó láti ní ọ̀rọ̀ máa ṣe wọn àná bí sọ̀rọ̀ wà ní ìwòsàn alọ́sàn aláwọ̀ bí láti àárẹ̀ ìlú sọ ìlú so àárín ó ti ní ilé pọ̀ mú wọn tó láti ọmọ akọ wọn ti pé dandan ọ̀rọ̀ ti láì ọ̀rọ̀ ti láì àìdáwà aláwọ̀ ọmọ àràwọ̀ tó ní lẹ́gbàlá gbogbo kó o jíṣẹ́ ní jẹ ìbáwọn tó ní bẹ̀rẹ̀ àti sọ̀rọ̀ ìsọ̀rọ̀ yàrá wọn bọ̀ àwọn àlẹ́bí bẹ̀ yàrá wọn bọ̀ so àlẹ́bí sì jíṣẹ́ fún wa wọ́n sì gbọ́ iṣẹ́ àlẹ́bí sọ̀rọ̀ àwọn àlẹ́bí sọ̀rọ̀ so eléyìí túmọ̀ pé Allah subhanahu wa ta'ala nìkan ni máa fi yàn mọ́lẹ̀ níjọ́kíjọ́ tí ẹni tí máa ń ṣe dáwà tí máa ti máa ń rò pé ọ̀rọ̀ ẹnu tí máa sọ òun ló gbọdọ̀ fi àwọn èèyàn mọ́lẹ̀ kéèkì kí wá gbìyànjú láti kí ni láti máa ṣe ọ̀rọ̀ ẹnu mi kí máa ẹ̀ kí n ṣe lọ́sọ̀ọ́ àbí kí n máa lẹ̀ ẹ́ kí n jẹ́ kọ́rọ̀ ẹnu mi ó lẹ̀ kí n máa yí nǹkan lójú padà fún wa sábà ṣe kí ni ká mọ́ fí máa ń lè díẹ̀ ìfẹ́ta máa yọ ọmọ díẹ̀ díẹ̀ tí pé gbogbo ọlẹ́mẹ nìkan lónìí ní pé èyí tó lè máa lo oníkọ́mọkọ́ gbogbo ẹlò ẹ̀sìpẹ́ ní pé ọtí mímu ní ẹ̀ma bẹ́ẹ̀ ọtí fún yà ẹ̀fẹ́ kí ni wọ́n ti máa ní pé tí ó kò sígbà tó ọjà ẹ̀ máa máa di díẹ̀ díẹ̀ ẹ̀ dúró ní báyìí ní síláyì ìjọ kan òun wá dúró ní báyìí wọ́n ń kò méjì tó bá dọ́là ní síláyì ó máa di ìdíwò kan wọ́n ń méjì ẹ̀díẹ̀ báwọn wọ́n á fi yá fún ìṣú wọ́n ti báwọn èsì yìí bóyá kí ẹ̀sìn máa tẹ̀lé ó sì máa lò báwọn irú ẹ̀ ìjọ wọlé lẹ́yìn ó sọ fún pé ọtí haram ni náà ọtí haram máa mú ma ìṣèwà tẹ́lẹ̀ bá ti mú sí ìyá rẹ̀ ìyá rẹ̀ ní ó ti kó yé nu láyé ànábì ní yàrá àtẹ̀dírìjì yàtí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó sọ̀kalẹ̀ wọn tí sọ̀kalẹ̀ ní pèlépèlé wọn láyà nínú ìjọ tí ayé àgbẹ̀ yóò sọ̀kalẹ̀ ó ti pa ìdájọ́ àwọn ayé àmẹ́jà ọmọ ọgbọ́n sọ̀kalẹ̀ rẹ̀ lábẹ́kọ̀ọ́ sọ̀kalẹ̀ wọn ti sọ̀kalẹ̀ wọn náà ní ẹ lọ́kùn wọn mú ìdàgbàsá sọ̀kalẹ̀ láti wọ wọn náà kọ̀ fún díẹ̀ díẹ̀ pé ó wàá máa sọ̀kalẹ̀ ọkọ̀ rẹ̀ pé ìwé náà fẹ́ máa kọ́ fún díẹ̀ díẹ̀ pípa ti kọ́ fún yàn so eléyìí òní àlàyé nípa ayé àtòkiri ká má fi nǹkan pamọ́ sòwò ẹni bá ti fi nǹkan pamọ́ ní ẹ̀sìn fáwọn èèyàn tó sàlàyé ẹ̀ fáwọn èèyàn tó bá jọ òkèjà àti àmà àwọn ẹni wọ̀nyí yóò lọ wọ̀ á lọ sí wa náà á ní mà Allah subhanahu wa ta'ala ní kò tọ́ka àwọn tó sàlù ẹ̀hẹ̀ ńlá ńlá ni ká máa ń wò pé á ìtìjú ló jẹun ìjọba tó pé ìmọ̀gìrì ẹnu yóò jẹ́ aláwúláwú ni ẹ̀dùn bá ṣe àti wá gbọ́ méjì jẹ̀mọ́ lójú gbogbo àwọn èèyàn wọ́n ṣe lọ́wọ́ pé wọ́n sọ pé màá tó wá jẹ́ aláwúláwú láti ṣe ìgbà wọn. tó wá gbogbo àwọn ìwà wò pé á òun ráyè kéde òun ní fẹ́ sí òun gbọ́. àwọn afá ńlá ńlá má béèrè ọ̀rẹ́ sí lọ́wọ́ wọn tí ò bá yé wọn ẹ̀dùn bá wọn ṣe fún ẹsẹ̀ bẹ́ẹ̀ má má lè wọ́n béèrè béèrè sí lọ́wọ́ rẹ̀ tẹ̀gbẹ́ láti ìlú kan ni wọ́n ti sáàbù wá náà béèrè wọ́n máa ń sọ fún wọn mọ́ wọ́n ti fẹ́ ìmọ̀ ìmọ̀ à máa máa ní kí náà gbúrò wọlé kí nìkan náà mọ́ ìwádìí ti máa lọ wéwí ti máa lọ́dọ̀ àwọn ọmọ wọn wá wọ́n dábẹ́rẹ̀ ìjọ fún mi pé ẹ̀lẹ́ bá ẹ̀lọ́dọ̀ onímọ̀ ẹ̀lọ́dọ̀ alim madina Imam Malik rahimahullah ẹ̀rọ lè pè lọ́wọ́ rẹ̀ wọ́n wá ní ẹ kò lè Imam Malik ní jẹun kọ́ ní tó sọ ó ní ó sọ fún ọ pé ìnàbáyé bàbá àlẹ́ ọ̀rá láì sí ọmọ pé kò lè ó ti àgbò bá wọn ti dáhùn ara rẹ̀ lè yára láti ọmọ máa di ọmọ tó sọ fún ẹ̀rù ẹ̀rù kò sí máa máa di lórí pa rẹ̀ tó bá wọn ti ẹni lórí láti ọmọ ìyàgbé ọláwọ̀ wọn. láti mọ̀ débi wọ́n lẹ́nu tó máa ń rìn sí àwọn bẹ́ẹ̀rù àìbẹ́ẹ̀rù rẹ̀ ti máa ń sí so ilé ìjà tó kàn yà wá níta bá ti mà ẹ̀sùn bá tó máa ní ìwà máa tọ̀ láì tí ìmá sọ pé ìmọ̀ àwọn ilé ìwọ̀ wájú rẹ̀ yóò tó kún sí ìmọ̀ tẹ́lẹ̀ tí wọ́n bá lọ ìwé ìwé ìwádìí wá máa ń ṣe ìwádìí wá máa ń ó wà á pèpè tọ̀ mo ti mọ ìdájọ́ rẹ̀ tẹ́lẹ̀ mi bá tó máa lọ́ra ó mọ̀ dájú rẹ̀ àmọ́ tó bá ti parọ́ fún látàrí ìrókò tí ẹ̀ ní rántí má láti pé kó lọ lè yẹ kí láwò ó sì sọ fún ọ̀pọ̀ lẹ́ni yóò ti kó nù látàrí rẹ̀ pé nígbà tí ìwà tó ti rí kó ní láti ṣe bá fún ìbàrẹ̀ kọ́lá lọ́wọ́ sọ́hánà wọ́n tààrà kó bá sí àlékún wa gbé ẹ̀sìn wa ó fi ìlú hàn lórí ó fún wa ní agbára láti máa tẹ̀lé ó fi ìbàjẹ́ sàrà ó fi màwá níbàjẹ́